kò sí ní tá a lè ṣe sí kò sí lọ́wọ́ wa but ó ṣe ní ṣe tọmọ ẹ̀dẹ́ ènìyàn gbogbo tí ọlọ́run ọba ọdẹ́dà Allah subhanahu wa ta'ala bá dá fọ́bọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní tó dání ẹwà lè wá yàtọ̀ síra wọn ká lè máa bá a fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ó lè wà bẹ́ẹ̀ páàtì ẹ̀jọ́ ọmọ èdè ènìyàn ó dáa bó ṣe dáwà yìí ọ̀pẹ ńlá ni. fásitìn kúlùkì wá jẹ́ kí wà mí náà dáa bẹ́ẹ̀ má jẹ́ kí n kàn dáa lójú nìkan jẹ́ ń dáa níwà torí ẹ̀sìn Islam kò ní nǹkan ṣe pẹ̀lú bára wa ṣe rí. لا ينظر الله سبحانه وتعالى إلى أجسامكم إن يقمق مانا أو روا أو شباك الله سبحانه وتعالى قال ما يعني بيو إنما ينظر الله سبحانه وتعالى إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي صلى الله عليه وسلم أنت بعد ذلك في ما هو ó ní kí ní bẹ́ẹ̀ náà bá àyà wa èyàn ní wípé ṣe àṣègbàgbọ́ sí ohun ìmánì wá amalikum tí a wá ti sọ́kàn ní ti dáadáa ní ìmánì yìí tàbí tá à ń fẹnu sọ ṣàmúlò méjèèjì gbọ́dọ̀ papọ̀ mọ́ra wọn lọ fi jẹ́ pé nínú àdúrà tí wọ́n fẹ́ ká ṣe nígbà tá a bá ṣe takbiratul ihram pàápàá jùlọ lóru ó ní Allahumma adini li ahsanil akhlaq a máa ṣe gbogbo àwọn àlàyé yẹn nígbà tá à ń bá ń tírìtì ọ̀rọ̀ ìwọ ọlọ́run ọba anta rabbi wọ́n ní ọba tó dá mi tó ń rè mí ọ̀dọ̀ rẹ náà ní sí padà sí zalamtu walakal mulk ìwọ ni ọba tí àkóso gbogbo nǹkan wà lọ́wọ́ rẹ̀ zalamtu nafsi zulman kathira èmi o gẹ́gẹ́ bí ẹ̀dẹ́ ènìyàn mo ti ṣe àbòsí sórí ara mi àbòsí tó pọ̀ wa ataraftu bi dhanbi mo jẹ́wọ́ èmi náà rí i pé alábòsí ni mi faghfir li dhunubi dárí ẹ̀ṣẹ̀ mi jì mí wàdíìní lè ahsan al-akhlaq tọ́mi sọ́nà lọ síbi kí n mà wá wò ìwà dáadáa tí ò ní kó bá mi níwájú rẹ̀ kí ni wà ò ní wípé kí a má bá a ṣe ṣe sọ́ba dẹ́dà ká má bá a ṣe ṣe sí ẹ̀dá kejì ká má bá a ṣe ṣe síra wa n ti ń jẹ́ ìwà nìyẹn tí a bá kẹ̀rẹ̀ ní bó ṣe yẹ ṣe sọ́ba dẹ́dà. orí burúkú nù jáì tí o bá ṣe bó ṣe yẹ kó ṣe sí orí ara rẹ ọ̀rọ̀ rẹ̀ ò ní gúnrégé òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam sọ pé ọba tó dáa ó ní ẹ̀tọ́ lórí rẹ̀ ara rẹ̀ náà ní ẹ̀tọ́ lórí rẹ̀ àwọn ẹ̀dá míì tó dá wọ́n lẹ́tọ̀ọ́ lórí rẹ̀ pàtàkì. èyàn ò mójútó islam kó gbogbo eléyìí papọ̀ ni kò yọ kánlẹ̀ bọ́ọ̀lù àṣẹ sọ̀rọ̀ bọ́ọ̀lù àṣẹ wò bọ́ọ̀lù àṣẹ rọ gbogbo orú nǹkan báyìí. wala yahdi li ahsaniha illa ant wala yahdi li ahsaniha illa ant kò sẹ́ni tó lè tọ́yàn sí ọ̀nà lọ sí kọ́ mọ̀ wá wò àfiwọ́. so nínú tí ọmọ ń kọ́mọ̀ ní náà ní eléyìí fasin khulqi bó ṣe dá mi dá lọ́mọ ẹ̀dẹ́ nìyẹn yìí jẹ́ kí wà mí ọ́ dáa náà bẹ́ẹ̀ sí ọ síra mi àti sí àwọn ẹ̀dá yòókù wàhárìm wajhi ala nar wá ṣe sojú mi ní èèwọ̀ fún náà má tiẹ̀ ń rí dépò pé wọ́n wọ̀ ọ́ tó ti yé báyìí kò sí ti torí eléyìí ni ó báyìí níwọ̀ ẹlòmíì lè jù ó lórí jígí látara kí ó ṣe owó jígí bẹ́ẹ̀ ni ó ti kò tiẹ̀ láyé tí ó dẹ̀ bá dé wájú ọba adẹ́dàbẹ́ ó bọ́ síwájú jígí ó ríra rẹ̀ ah, ẹ̀dá èèyàn lọ dáa báyìí kò sí wò ó kí ló ṣe ń ọjọ́ra rẹ̀ lójú ẹ́ o ti sílẹ̀kùn bọ́ọ̀lù dìfẹ́ǹsì rẹ̀ àgbàlá ààbò rẹ̀ ó ti ìgànnà rẹ̀ ti lanu kò sí tí ò lè wọ̀ mọ́ kò sí tí ò ní kó sí mọ́ torí kíni kíni ọgbà ìgànnà tó rẹ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ká tí òfin ní jẹ́ kó ṣìṣe ẹnikẹ́rì ọmọ ẹ̀kan máa jẹun ní gbogbo jẹun gbogbo wà yìí pé ẹ̀rú lòun ẹ̀rú ọba adẹ́dà ọba tó jẹ́ pé ó tóbi ju ntọ́pọlọ lè gbé lọ ọ̀dẹ̀ pé tán ju ntọ́pọlọ lè gbé lọ tẹ́ẹ̀dá lè mà lọ. tọ́ba wá rí báyìí tó o dẹ̀ nípa kankan tó o kó látara bó ṣe dá ọkàn bára rẹ bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n dẹ̀ tó dá mi kì í ṣe pé wọ́n sẹ́ ó fi sọ́lá ni nítorí náà ọ̀ọ́ra níwọ̀ ọ̀kan àwọn ọmọ àyà ọbọ̀ síwájú mírọ̀ báyìí ó múra tán àwọn aládàá báyìí ó bẹ̀rẹ̀ sí kí ara rẹ̀ bí tálíjà ló ti kó ọba di pé ń wọn gbogbo kìí àti tí wọ́n ṣe kò wọ́ọ̀kì. láàrin ìṣẹ́jú méjì mẹ́ta ọ̀rọ̀ tẹ̀wíìd ni wọ́n bá sọ tó ọba adẹ́dà fi kó yọ nínú ewu abilérè ọmọ ya ọ ọ̀rẹ́nà ṣọba adẹ́dà wà ṣá ọlọ́wà mélòó ọlọ́yà kan ṣù níbo lọ́wà olókè ṣọ́ mọ̀ yí pé ọmọ tó ń rò ó níbẹ̀ ni. ọgbọ́n tó ń sọ oníbẹ̀ẹ̀ni orin tó ń ṣe oníbẹ̀ẹ̀ni ǹjẹ́ ròrí rẹ̀ ìsọ̀rọ̀ sí rẹ̀ àtìṣe sí rẹ̀ ìjọbára wọn mu pẹ̀lú ẹ̀rí ọkàn yìí kó o fi rọra rẹ̀ ńlẹ̀ fún bó ṣe pariwo nu Allahu Akbar alìjẹ́nu fi sálọ. ó fi jẹ́ wípé kò sí tó lè mú kí ẹ̀dá kọ́rọ̀ rẹ̀ yanjú tó kọ́kọ́ yanjú ara rẹ̀ òun àmì rẹ̀ tí ó bá dẹ̀dà gbàgbọ́n kó kọ́kọ́ fi rinlẹ̀ náà tí ó ti ṣe tàkík al-ubudiyya lillah subhanahu wa ta'ala kó fi rinlẹ̀ ìjẹ́ ẹrú sí ọba adẹ́dà ọba nìkan tó tó sìn òun nìkan ló tó sìn òun ló pé tán òun ló lágbára jù òsùn tí ó àwọn sòfin hadahumullah wọn ní iṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀na káfí wà nùn wàá bá kàtà fi ẹ̀yìnbá eh, fi tàbí ìnáma wá báadà káfí wà nùn wọn ní iṣẹ́ rẹ̀ láàrin kef àti nùnù ni àfáà ní ara kìí ṣe lẹ́ láàrin káfà lẹ́yìn káfà àti nùnù ni torí kún ni ìnáma amúrùhù ìdá arada shay'a an yaqula lahu kún fayakun ọ̀rọ̀ rẹ̀ àṣẹ rẹ̀ tó bá ti fẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ tó ti ní jẹ́ bẹ́ẹ̀ nǹkan fúnra rẹ̀ ni wọ́n sọ pé mo ti jẹ́ ẹ lọ pé tawhid gbogbo àwọn afá súnà àwọn afá sálàf tí wọ́n máa ń pè tawhid tawhid tawhid wa tahqiq al-ubudiyya lillah ìmá fi rinlẹ̀ ìjọsìn fún ọba adẹ́dá nìkan ṣoṣo àti ìfi òjíṣẹ́ náà sàásùlà ń ṣe ẹ̀ńtáàkì ti àríkọ́ṣe bá ṣe so kò sí ní tó burú ní kanijiki but ìwọ̀ àwọn àwọ̀ yìí agbọ́dọ̀ agbọdọ pé náà ká má gbàgbé pé torí pé àwọn ọmọ ya àwọn ò tí pọ̀ láti ń béèrè àwọn questions náà ó ní tá a wá fún gẹ̀ ẹwà bèjì mímá ntí ẹwà bèjì gan túmọ̀ sí ni mo mí o. na alaikum salaam tó. bẹ́ẹ̀. bẹ́ẹ̀. nbọ ni Yorùbá ṣé bí àwọn Lárúbáwá náà ṣe ń ṣe nù àtàwọn Ìgbò. àtẹ̀gùn àtàwùsá àti nupe ṣé bí wọ́n ṣe máa ń ṣe nù. yorùbá nìkan lónìí tó ń túmọ̀ kò sí kò sí ní tẹ́lẹ̀ gbogbo ọmọ tíyàn bí kíyàn dún ní máa ìsì áádá lórí wọn àwọn àrọ́mọdọ́mọ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam méjèèjì asa àti hussein alayhi masalatu wasalam tí òjíṣẹ́ náà máa ń sọ ní u'idhukuma bi kalimatillahi taamati naam wa min kulli ayni laamat mo sádi ọlọ́run ọba pẹ̀lú yín kò nínú ojúkójú tí ì jẹ́ kí tí máa da nǹkan rú tí ó wo nǹkan tẹ́ pé tó bá ti yìn àbúrò ọba ọ wà bẹ́ẹ̀ àtàwọn tí máa ń mú kí ọdụ jìnnà tí ó ma máa ti wọ́nà wọ́nà gbogbo àwọn aburú lòjíṣẹ́ àwọn súnmẹ́n téèyàn kọ nìyẹn téèyàn fi fi ṣàdúrà fọmọ téèyàn dẹ̀ fi láti fi a gbé àdúgbò kan gbà kan àwọn oríṣiríṣi nǹkan pọ̀ ń bẹ kò jẹ́ ìjò kò já kéèké kò jẹ́ oríṣiríṣi tí ìjọba ti fẹ́ tún báyìí oríṣiríṣi la máa rí wọ́n á wò bọ́lá fẹ́ àwọn kan ní fumigation wọ́n eléyìí ṣe ọ̀rọ̀ fumigation alhamdulilah sọ fún àwọn ọmọ àwọn òbí kan máa ti láì tán máa ti mọ̀ ṣọ́ọ̀tà máa kọ̀rọ̀ hada yakfiku hada qawl yakfiku láì alhamdu gbogbo ògbà wọ́n máa ń ṣe wàláhi làzim wọ́n gbẹ́sẹ̀ lẹ́gbà ní báyìí wọ́n rí ti tẹ ìjò mọ́lẹ̀ rẹ̀ ti kú kásìtì wọ́n máa sọ àwọn àkèké so yaani ntọ́ pàtàkì jù nínú ọ̀rọ̀ ẹ̀dá ó wípé kó ṣe tahqiq al-ubudiyya lillahi subhanahu wa ta'ala ń fún alọ́mọ Allah subhanahu nǹkan àkọ́kọ́ tá a gbọ́dọ̀ fi máa kọ́ àwọn ọmọ wa ní ìpáyà ọba adẹ́dá yìí nìkan bá a ṣe páyà rẹ̀ tá a fi ní rí ìbínú rẹ̀ tá a fi ní kó sínú wàhálà rẹ̀ allah subhanahu wa ta'ala ó ti fi rán òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam àìníyà kalimatu shahada ni pàtàkì gbólóhùn méjèèjì ni la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa alayhi wa sallam gbogbo nǹkan tí àwọn ẹni ìṣáájú ẹ̀sìn wa ìwáwẹ̀ rìwáyà ni ọmọ títọ́ kí ni ẹ̀sìn ni àbí ṣàgbà bẹ́ẹ̀ bọ́mọ bíbí ṣe jẹ́ ẹ̀sìn bẹ́ẹ̀ ni ọmọ títọ́ ṣe jẹ́ ẹ̀sìn ìyàwó fífẹ́ bó ṣe jẹ́ ẹ̀sìn lọ́mọ dídí jẹ́ ẹ̀sìn lọ́mọ títọ́ jẹ́ ẹ̀sìn kí wàá ní ntọ́pọn dandan lé wa lórí lórí ọmọ títọ́ rírè ọmọ ní rírè tó jẹ́ yí pé tọ́lọ́mù Allah subhanahu wa ta'ala tó bá ṣe ní ọmọ tí ó wà lìjánná á nípìn bẹ́ẹ̀ tó bá ṣe tiẹ̀ lọ́tọ̀ kọ́lọ́mọdé àwọn ọmọ ṣe tiwọn lọ́tọ̀ àní nípìn níbi orí ibú yìí. Allah subhanahu wa ta'ala sọ pé qu anfusakum wa alaykum nar n tá a máa fi kọ́ wọn òní tí ọba adẹ́dà fi rọ́jìṣẹ́ náà sallallahu alaihi wasallam kì í ṣe n tí a bá bá nínú àṣà tọ́jẹ́ wípé àdìọ́kàn tọrọ ma ṣírkìn àdìọ́kàn tọrọ ma ìṣẹ́bọ sí ọba adẹ́dà subhanahu wa ta'ala so ẹwà bẹ́ẹ̀ jì Eh, oríṣiríṣi mina shirkiyat nínú àwọn ọ̀bọ́lọ́wọ́n ọba adẹ́dà worogun ni sotie lábẹ́ lábẹ́ wà bèjì fún wọn ní. ìmọ̀ fún ọmọ ní Táíwò Kẹ́hìndé ńkọ́ kí ni ká abẹ́ kí ni ká kàn yẹn sí torí mo ok lórí ẹ̀wà mi tó sọ yẹn àwọn ní kan bóyá mi ò mọ̀ wọ́n yé ń ṣe bẹ́ẹ̀ pé ìtọ́ba bí lẹ́ẹ̀sì ni wọ́n máa ń pè ní akẹ́yìndé wa mi ò mọ̀ wọ́n yé máa ń ṣàlàyé ọ̀làwọ̀là àmì ìmọ̀ mi ìmọ̀ mọ̀ ti pa Yorùbá tì bọ́n tí mo kọ̀ wíbẹ̀ ni pé ọmọ ní kọ́ máa fẹ́ fún ọmọ ló pé Táíwò Kẹ́hìndé Ìdòwú anoda. majority àṣà Yorùbá ṣírkù lọ́pọ̀ jù ń bẹ̀ ló fi jẹ́ pé téèyàn bá gbọ́ Yorùbá tó bá fẹ́ sọ bí wọ́n ṣe ń sọ ṣìrìkìyà yóò kò sínú wàhálà àwọn ọjọ́ bàdé ìdájọ́ gbìndà ẹ̀kẹ́ ó fi jẹ́ pé àwọn afáwọn ńlẹ̀ yorùbá rà rahimahumallah àwọn tí wọ́n wà láyé inú afáfàhumallah wọ́n á máa ṣe àdáyẹrí tí wọ́n bá ń tú ọ̀rọ̀ nínú kéwú sí yorùbá láti fi ṣe kíni láti jọ gbogbo àwọn ṣìrìkìyà tìyẹn láti jọ dànù ó pàtàkì gá àjẹbẹ́ẹ̀ èyàn ti ṣìnà lọ níbi ọ̀rọ̀ sísọ kó tó di wípé o ẹni tá a kọ́kọ́ bí ó ju ẹni tí ó wá lẹ́yìn lọ àṣẹ kẹsẹ̀ dáadáa sọ ẹnìkan táyé wò ẹnìkan kẹ́yìn déhùn mínà làbà tó ìrì ọ̀sẹ̀ nínú àwọn bùtùlù ọ̀rọ̀ ni kẹfẹsẹ̀ múlẹ̀ nà ìbejì nà àrẹ kẹsẹ̀ dáadáa. bẹ́ẹ̀. tí táwọn bèjì táwọn bèjì bá ń ṣèyàwó ah. wípé ẹ̀wà tí wọ́n nìyẹn. Ah. bẹ́ẹ̀ kí gbogbo ń tọ́ bá máa yapa sí ní táwọn gbàgbọ́ yẹn kí yẹn ṣe. Jazakallah khair náà àwọn máa gbọ́ yé ju àwọn àlọ́tọ́rọ́ ọkàn. akíkọ̀ fọmọ bóyá ó máa ní maximum days bóyá bíi téèyàn bá lè ṣe níbi seven bóyá bíi fourteen so mo fẹ́ bóyá kẹ́ bá wa ṣàlàyé dáadáa. ẹgbàá wa wá tó fẹsẹ̀ múlẹ̀ pípẹ́ tá a bá lè ṣe níjọ́ keje káṣí ń jọ kẹrìnlá tábà lè ṣe kẹrìnlá jọ kọkàndínlógún lẹ́yìn ìgbà yẹn anytime tó lọ́wọ́ bá bá yọ̀ǹda fún un. ẹ wá méjì bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. now ọbẹ̀ ta hmm. now alaikum salaam tala. Okay. Okay. lálábá yẹn kọ yẹ ń kọrin mi bí mo ṣe kọ. ilẹ̀ ṣúbà wa ní one thousand and four àdẹ̀ní lè dúró ń bẹ̀ láti sọ pé ká má máa bọ̀ ánlé ojú ń èmi fẹ́ kó jẹ́ ká dúró ká kíṣà ètò ká tó máa bọ̀ wọ́n yára tábà ti kí mọ́tò ìbùdó ká lọ. ok musalam ọ̀dà jẹ́ báyìí tába ti kí magrib tán ká kí ṣáì èyí ká ṣe salawat mọ́ sọ̀làwàtì. àṣejẹ́ mọ́ sọ̀làwàtì so bàtà fi wà lórí third mainland bridge ó ti wọ bí twelve something pẹ̀lú hold up ọ wá wojú mi báyìí mi náà wojú rẹ̀ mo ní tá a bá kí tá a bá pààrùn yẹn pọ̀ nǹkan ó ní ṣé mo bẹ́ẹ̀ jiyàn. Naam bóyá ìṣẹ̀lẹ̀ mi. kí ẹ̀ fi parun zura ti asipọ̀ tàbí magreba ti ṣáìpọ̀. kò sí kọ́ndíṣàn yẹn kọ́ndíṣàn tá a fẹ́ mú ara ni ọ̀rọ̀ jẹ́ mọ́sálàwátì ká má fi sọ́kàn wípé àsìkò rẹ̀ ti tó ìgbà tí ọba alẹ́dàá ti fún aláìkí pé ká parun pọ̀ yẹn àsìkò rẹ̀ ti tó náà nìyẹn wọ́n dẹ̀ bí sàbẹ́ ni tó gbà wá bá tó sọ yìí pé òjíṣẹ́ náà sàn sílá ń pa zoo àti asopọ̀ ní Medina Maghrib àti sha tí ì ṣe pé òjò rọ̀ kò dẹ̀ sí ìpayà wọ́n á ń bi léèrè kí ló dé tó wá fi ṣe oníkọ̀fẹ́ fara ní àlùmọ́ rẹ̀ ni so tá a bá ti ń wò ó pé ah ìfara ni haraj fẹ́ wà fara ni sọ̀dẹ̀ mọ̀ yí pé ìrìn àjò ó ní qit'atun min al-azab ni nínú ìyà èèyàn nínú ó wà stressful ló fi jẹ́ pé tó jíṣẹ́ náà sàn sílẹ̀ àbáfẹ́ ìṣèjọ́ ni for example tí zuru bá ti tó nísìn a zuru wa a máa wa but a kí wọn pé o. Okay. Okay. bẹ́ẹ̀ bó ṣe wọ́pọ̀ ní ọgọ́rọ̀ àwọn masajid. táàmù hmm? títò bí ìwò bí ìwò ń bẹ fajiri fajiri àwọn gan ẹni wọn kò sí pé ká tó kí fajiri àsùbà alfajiri gbọ́dọ̀ yọ so ntí ìyẹn rọrùn wàá béèrè lọ́wọ́ wọn ni àlùfájàre dà. ó lè wọ́n lè ṣèfẹ́ nu wọn náà o because uh, mọ́sídìí wà tá a ti kírun rí wọ́n fẹ́ kí àsùbà wọ́n ṣe kàmìkàmì kàmì pé ṣé àlùfájàre ti tó ìmáàmù àgbàlagbà ni ṣé o ẹ bá wò ó sálùfájàre ti yọ ọdẹ wo àlùfájàre ti yọ. mo ní ẹ̀jẹ̀ amúsòrò ìmáàmù ní bàbá ní ẹ̀ṣẹ̀ kọ́ mọ̀ bẹ́ẹ̀ sọ ní ẹ̀ṣẹ̀ kọ́ mọ̀ èmi ní ẹ̀jẹ̀ amúsòrò kí ni ìtumọ̀ yẹn pé àlùfáàjẹ̀rẹ̀ ò ti yọ bàbá ní ẹ̀ṣẹ̀ kọ́ mọ̀ ọba òkè man amma nasa fa asaba alwaqt wa tamma as-salat falahu wa lahu wa man intaqasa falahu wa alayhi akọmọkànlá nàbí sallallahu alaihi wasallam ẹni tó bá ṣe tó ṣáájú fún àwọn èèyàn tó kí dáadáa ó kí sásìkò ó dẹ̀ kí dáadáa yóò gbalada àwọn jama náà gbalada ẹni tó bá dín kankan kù nínú tá a sọ yìí àìdá kò kò kò kí sásìkò tàbí kò yóò ru ẹ̀ṣẹ̀ àwọn jama wọn dáadáa àfi tó bá jẹ́ pé a ní masjid nítòsí tí wọ́n ń pè gbogbo wọ̀nyẹn ká lọ sí ibẹ̀ ọbẹ̀ tà mọ́ṣáláṣí ìsèbí tí yẹn dẹ́yẹ sí pàápàá àwọn ìmọ̀ jama ní masáàjì ọ̀pọ̀tàkì ó lóòrò tí ó mú yàn láti sọ pé kí àmà lọ sí mọ́ṣáláṣí fún ìwọ̀n kan ó gbọ́dọ̀ pọn dandan bíi mẹ́bí àwọn aráalé hálù wọn tí ò bá bá wọn kí inú lébẹ̀ ó lè jẹ́ pé wọn ò ní gbọ́ àmójútó lè ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ àwọn oríṣiríṣi nǹkan míì tún wà tó lè fà àgbọ̀dọ̀ dé masjid hmm. àwọn bá kí bẹ́ẹ̀ àdẹ̀ní dákẹ́ ntí à ń sọ yẹn ó lè jẹ́ pé létà létà létà létà lọ́sẹ̀ tó gbogbo ọ̀gọ̀rọ̀ àwọn ibi tẹ́ ẹ rí pé ọwọ́ àyànjú yẹn kò dé lójijì wọ́n ti ṣe gbìyànjú rẹpẹtẹ kó tó di pé hmm. ó yanjú. sọ èèyàn ní dákẹ́ ni dáyà ò ní dákẹ́ yóò máa pa kéésì sí náà ni títí títí títí tí ó fi di wípé yóò kó nílẹ̀ yẹn bá ní ètò yín wà nítòsí tó jẹ́ wípé wọ́n ń kí fásitì Assalamu alaikum warahmatullah. ìbéèrè mi ni pé ẹni tí ó jẹ́ arìnrìn-àjò now àsìkò àti fò fẹ́ tó mo mì pé ó fẹ́ wọ plane kẹ́ ẹ bá dẹ̀ ṣe mọ̀ pé no ká ní ọ uh, fẹ́ kí ìrun àárọ̀ bẹ́ẹ̀ ni ní ìlú ibi tó wà àsìkò òòrùn tí wọlé but tí pléènì bá gbéra bóyá ń lọ sí ìlú bòmí kán tó débẹ̀ ó ṣeé ṣe kí èrò yẹn ti fẹ́ wọlé kán tó débẹ̀ ok ẹ yẹ ṣe báyìí náà ó fẹ́ gbéra láti Dubai mò ń bọ̀ Nàìjíríà wọn àti kiri mọ́gìrìbù ní Dubai but ká tó dé Qatar àsìkò yàtọ̀ síra wọn bọ̀ ká tó débẹ̀ ìrun wa ti fẹ́ wọlé tàbí kó má ti wọlé. Naam. tó bá wọlé ló fòròfó wàá kí ló fòròfó bó ṣe báyìí náà masalan èèyàn gbéra láti nàìjíríà ó lọ sí Jordan hmm? a distance yẹn nǹkan bíi six to five hours ni agbéra ní nǹkan bíi Maghrib ká tó dé Jordan lọ́hùn àṣùbà òtítọ́ báwo ń ṣe ń lọ gan nínú plane yẹn tó o bá ṣí kinní níwájú rẹ̀ wàá rí yóò sọ yìí pé distance ibi tó ń lọ ó kù báyìí direction kibla ní o yóò sọ pé direction kaaba ni yóò sọ fún wọn pé ọ̀nà maka ni yóò give us indication lára lẹ́hàn yẹn tí ó ń fi mú rọrùn wípé tásìkò òun bá ti tó wàá mọ̀ tòró òfurufú gan lọ wàá máa rí pópó àmọ́ rí pópó tásìkò bá ti tó lọ ṣàlùwàlà kó kírun bó bá ṣe rọrùn sí tó o bá lè kí lóòrò kí lóòrò tó o bá lè kí níjòkó kó kí níjòkó. wọ́n ti di ilé ìdojúkọ. bẹ́ẹ̀ ah barakallahu fik so tó o bá ti fẹ́ bẹ̀rẹ̀ ibi tó dojú kan ẹ̀ because wọ́n pé ó give direction pé kíbla ni wàá ṣe tó bá ti ṣe ẹ̀kọ́ ọmọ tó ṣe tẹ́tí lọ́wọ́ àmọ́ face bí any other place tó bá dojú kọ wàá máa kí wọn ẹ lọ́bẹ̀ wàá ń sọ lápò wá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni masalan magrib àti ṣá kò tí kí magrib nígbà tẹ́ fẹ́ kú lọ́hùn ẹ kú ní ẹ̀yìn asre nígbà tẹ́ wá wà ní o mọ́gírìbù yẹn ó ti bá yín ní òfurufú ó lè pa mọ́gírìbù àti ṣáìkọ̀ kótó bá débi tó ń lọ òní wọlé tó kí mọ́ àwọn tó sọ bá kọ́ wá. bẹ́ẹ̀ni. fún ìgbà tí ò bá jẹ́ arìnrìn àjò mọ́ tí èsì àlejò mọ́ tó bá ti di pé ó ti da òun fẹ́ sẹ́tù síbí kò ní kí kò ní kí kọ́sùn mọ́ ṣùgbọ́n tó bá tó bá padà á kì í pé bẹ́ẹ̀ òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam ìgbà tó lọ sí hajj ṣe mọ̀ pé ìrìn àjò ló wà ẹ̀gbà wa tó ka ìgbà tó wọlé àti ìgbà tó jáde mọ́ ó ló kí fún ó kí irun arìnrìnàjò fún ogúnjọ́ ẹ̀gbà wa tí ó kàgbà tó wọlé tí ó kàgbà tó jáde mọ́ ó ló kí fún mọ́kàndínlógún ẹ̀gbà wa tí ó ka ìgbà tó wọlé àti ìgbà tó jáde mọ́ wọ́n fún jọ́ méjìdínlógún àwọn tí wọ́n lọ sí gẹ́sùwà Khaybar wọ́n pẹ́ ń bẹ̀ lórí four months ìgbà tí wọ́n fi wà ń bẹ̀ tí wọ́n sí mọ́ta yẹn throughout period yẹn kọ́sùrù ni wọ́n kì í. náà. ó wà lẹ́kọ̀ọ́ túmọ̀. bẹ́ẹ̀ni ó kí kásù tẹ́mi náà bá wà bẹ́ẹ̀ ni ó kí kásù máa kí torí ọ̀ràn yẹn ní kásù kì í ṣe súnà o ọ̀ràn yẹn ní kásù torí ti Aisha radiyallahu anha tó sọ ni wípé irun gbogbo ọlọ́pọ̀ yẹn àti zoro asri àti òun ni wípé àtìrìn àjò àti awànlé o méjì méjì ni wọn àfi magrib nìkan tójú pò mẹ́ta bákà mẹ́ta ó ní nígbà tí a wá dé Madina Allah subhanahu wa ta'ala ó fi àsùbá alẹ̀ ní rákà méjì rẹ̀ ó fi méjì kún zúr asri àti ìṣà ó fi magrib wò lẹ́bùn ṣe wà. nígbà tá a bá wà nílé ṣùgbọ́n tá a bá wà ní rìn àjò méjì rẹ wà bẹ́ẹ̀ tó ń túmọ̀ sí pé kí ni ti rìn àjò wípé ká kí rákà mẹ́rin ní méjì méjì ó yìí stay bó ṣe wà tó kì í ṣe súnà ni náà kó pọ̀ náà lọ́dà ẹ̀ tí switch ẹ̀ ẹ̀ wo ni. etí a bá mọ̀ ní orfu shar'i ìrìn àjò ni ẹni tó bá dìde bí ń sìn tó ń lọ sẹ́pẹ̀ kí n á pè tó ń lọ sí ọ̀tà kí n á pè tó ń lọ sí ìbàdàn ìbàfọ̀. ẹ má ní mo dọ́rọ̀ mọ́ ilé àwọn ìrìn àjò kan wà tó pé lóòótọ́ ìrìn àjò náà ìbọn ẹgbẹ́ ni. pé for tó wà Nàìjíríà tó wà ní. kí n là pè ìrìn àjò ni. òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi tó ń jáde Madina tó dé zul Hulaifa ó ṣe kọ́sù. ìkọ́sí kò fẹ́ fà ẹni tó fẹsẹ̀ rìn wọ láti gbàdá tó fẹsẹ̀ rìn wọ. kì í ṣe kì í ṣe means of transportation ní tó pàtàkì bẹ́ẹ̀ tó bá wà wo means of transportation àjẹpẹ́ àtẹ̀ ní kí n má pàápàá nítorí plane láàrin ìṣẹ́jú kan ní àwọn ibi tá à ń lọ tẹ́lẹ̀ tó jẹ́ pé yóò gba days with plane now kì í ṣe yẹn ní iṣu. tọ́ba ti bọ́ sí lódì kejì ń sè é. tọ́ba ti jó ìrìn àjò tá a ti pè ní ìrìn àjò tó pé ìrìn àjò ni ó kan sùn. wa alaikum salaam. naam afa abu eh, eh, naam. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni Ah, mo ṣe come in being the same it's just like Lagos now I, ẹ̀yìn mi eh, Ẹ̀pẹ́ is within Lagos uh, definitely Ẹ̀pẹ́ is a journey Lekki is also a journey. No, he has, he has to do construction. bẹ́ẹ̀ni o dá alẹ́ kó tó wọlé bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni most especially nígbà tí period sọ́mà wọn bá dé that's true. now wàlẹ́kùn sàrán tó lọ. mo ti ní lérò pé mo fẹ́ béèrè tó jọ mọ́ bẹ́ẹ̀ but ó yé mi díẹ̀ báyìí but n tó ti yé mi tán nípa ọ̀rọ̀ mọ́gbìlá àdìsá. now ọ̀gọ̀ọ̀rọ̀ àwa tí à ń sẹ́lẹ̀ kó. bẹ́ẹ̀ni. tàbí bí tá a ti ń sẹ́ náà. bẹ́ẹ̀ni bíi aago márùn-ún aago mẹ́rin àbọ̀lá máa ń close close tí ó ní kí ẹ̀ sáré bẹ́ sójú ọ̀nà kí ó dọ̀ tó gádà lọ́pọ̀lọpọ̀ ọgbà ni mọ́gìrì ń báyìí nínú ọdọ̀ bẹ́yẹn ẹni tó wà nù plane tó ti pọ́n wọ́n gbé ó lè rọrùn fún pé kó máa wá kébìlà kó kírun títà tó ló ń pilọ̀tì ẹni tó wá kó ló ń wa mọ́tò ó dùn bó wá wà bẹ́ẹ̀ ó sì máa ń sábà ń ṣẹlẹ̀ sí ẹni tí ń sọ̀rọ̀ púpọ̀ àlàyé tó bá ṣẹlẹ̀ sáwà bẹ́ẹ̀ á dẹ̀ ra bọ́sẹ̀gbẹ́ kan á mọ̀ ti rí ibi tẹ́ nígbà tó náà là ń wà á dẹ̀ ráàyè kan lẹ́gbẹ̀ẹ́ hmm. omi wà nù mọ́tò tàbí lálọ́ kan á á mọ̀ lọ gangan ni ó wà lọ́wọ́ rẹ̀ á ẹ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ pé ọ̀pọ̀lọpọ̀ wá ń ṣe hùn ọlọ́run jẹ́ kọ́rọ̀ bẹ́ẹ̀. mo mú nọ́pítà yẹn wá nítorí pé ọ̀gọ̀rọ̀ ọwọ́ ò ṣàkíyèsí yẹn. asanala aleykum naam um, ní tí o ṣẹlẹ̀ ní fẹ́ wọ́pọ̀ díẹ̀ náà pé lórí àwọn hold ups yẹn kò kí sí fàyàbalẹ̀ kò sí àmú so nítorí wọ́n máa ń sábà. naam àkíyèsí tí a ń pè wá sí ni wípé ọ̀gọ̀rọ̀ hold up sí yẹn rọ́bìrì attack àsìkò tí ń lásìmà ẹ tí ó tọ̀ bó bá ṣẹlẹ̀ lásìmà ò ṣiṣẹ́ mọ́ amnu yẹn nìkan ni tá a lè sọ tí ó tọ̀ bó bá ti ṣẹlẹ̀ tí lásìmà ti kú òun bẹ́ẹ̀ lásìmà orí kankan sọ mọ́ because kò ní nígbà tí movement ń lọ ni last mile lẹ́nu ọ̀rọ̀ bọ̀ tó bá ti di pé ó dọ̀bù ṣẹlẹ̀ last mile ò ní kankan tó fẹ́ ṣe mọ́ so ntí ọmọ ọ̀rọ̀ náà ni ntí a lè lò náà ni ti pé amnu yẹn safety ó dangerous nígbà yẹn tó dá àwọn ọmọ burúkú yẹn uh, opportunity tí wọ́n wò nìyẹn tá a bá wò yẹn a lè ṣe ní jẹ́mú tàxir èyí kì í jẹ́mú méjì lọ́wọ́ jẹ́mú tàbí ọ̀jẹ́mú tàkìr àsìkò zuru ti tó lásìkò zuru yẹn àwa mú asi àwa kì pẹ̀lú rẹ̀ lásìkò zuru tàkìdímù yẹn yẹn asúnmọ́ asúnmọ́ wájú ok a lè ṣe ní tàkìr náà magrib ti tó lóòótọ́ bọ́dí ibi tó tún bá a sí àlè kí n lọ falẹ̀ bá ìṣá lásìkò ìṣá kákí magrib kákí ṣàìwá takhir nìyẹn ìdẹ̀kùn wà fún bẹ́ẹ̀ ní sọ́nà Na, nà ewu tí máa sábà bẹ́ẹ̀ tí èmi máa fi lo nọ́kàt ti àkọ́kọ́ yẹn ibi tó ti dé bá mi ọ̀nà ẹ̀jẹ̀ park <laughs> ibi tí àmì ẹ̀ ó tiẹ̀ ọkọ̀ tàkì gà mọ́tò ló bàjẹ́ rí <laughs> síbi sáàdì third mainland bridge yẹn èmi ò dá kàn mọ́ bí mọ́tò ṣe bàjẹ́ sí bóyá táyà ọ̀sẹ̀ táyà rẹ̀ bùtà park sẹ́gbẹ̀ẹ́ kan báyìí ẹni tó wà mí bá bẹ́ sódì kejì ah, kí ló ń ṣẹlẹ̀ mo bá gbé fóònù mo bá tún pè ó ní à ah, kò bàbá yóò dá kan mọ́ èmi yóò dá kan mọ́ lóòótọ́ bàtà àdá àrùn ṣe àná mo mọ nǹkan kan tó dá mi lójú dáadáa anywhere tá a bá ti dé báyìí. على ما رب السماوات السبع وما أزللنا ورب العرضين السبع وما أقللنا ورب الرياح وما ذرينا ورب الشياطين وما عددنا أسألك خير هذه القرية وخير آلها وخير ما فيها وأعوذ بك من شرها وشر آلها وشر ما فيها هذا معصورة إن إباعته جشنا الله سلام نكاسيني أفتوني كاكباني Allahumma rabbas samawati sab'a ma azlalna ìwọ ọba sánmà méjèèje àti tó sí gàgàbò wa rabbal ardi náà sab'a ma aqlalna àti ilẹ̀ méjèèje àti tó kú sínú wa rabbir riyahi ma zarayna ọba àwọn atẹ́gùn àti tí wọ́n máa fọ́n ká ní ti dáadáa àti níta burú wa rabbash shayatin wa ma adlalna àtàwọn ọba àwọn èṣù kéṣù tàbí nǹkan burúkú àti aburú tí wọ́n máa ń ṣe láti ṣe àwọn èèyàn lọ́nà asaluka khaira adil qarya èmi ń tọrọ lọ́wọ́ rẹ̀ dáadáa bí tí mo dúró sí wa khaira haliha àti dáadáa àwọn tí wọ́n bá wà ń bẹ̀ wa khaira ma fiha àti bí dáadáa tó bá kó sínú wa a'udhu bika min sharriha mo sáàdì ọkọ nínú gbogbo aburú rẹ̀ aburú àwọn èèyàn tán àwọn ẹ̀dá tó dá síbí àtàntọ́ bá kó sínú mo dẹ̀ ṣe yún mo dẹ̀ dóńtèlè kọ́pẹ́ rẹ̀ mo á rí dáńfò kan tó táàkì ibi iwájú mo bá rá àwọn kan wọ́n dẹ̀ bò ó bí ìgbà tí èèrà bo ṣúgà yìí mọ́tò yẹn bá sá lọ lẹ́sẹ̀kẹsẹ̀ ìyẹn bọ́ọ̀sì yẹn dá sá lọ lọ́mọkùnrin yẹn bá bá mi pé ah twenty thousand naira ni wọ́n gbà lọ́wọ́ òun nìsín mo láwọn owó láwọn yẹn àwọn tí wọ́n bá ti ń bọ̀ lọ́dọ̀ wa wọ́n ń bọ̀ níbi tí mo dó sí ẹni tó bá mi sọ̀rọ̀ náà bá bẹ́ dànù kí ni mo fẹ́ ṣe ayé ni mo sọ̀rọ̀ kò ń bọ́ mo fẹ́ sá lọ fàlẹ́ yẹn náà sọ̀rọ̀ ilé Allah subhanahu wa ta'ala àfi kí n sá dọ́lọ́ ọba náà ni a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq ọba adéwájú gbogbo wọn bá ojú ara wọn wọn mọ tí wọn fẹ́ ṣe mọ́ àfa ìṣàdúrà fún wa ẹ̀ṣẹ́ ìṣàdúrà fún wa. mo ní ọlọ́run ọ̀tọ̀ yín sọ̀nà meanwhile àwọn lasma tá a sọ yìí náà ni àwọn lasma àwọn tí wọ́n lọ ní the other side wọ́n ti ń fò wọ́n ti ń bá ṣé kí ló ṣẹlẹ̀ mi ìmọ̀ ẹnì kankan rí náà kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹni tó ti bí kí ló ṣe ń bí mo ní ah, kí ni mò ń ṣe <laughs> mi ìníṣẹ́ kankan tí mò ń ṣe ń bí táyà ló ṣe kí ni ah, wọ́n ti ń yọ táyà lẹ́sẹ̀ mọ́tò ara wọn extra pé ah, ibi dangerous mo ní ẹ̀ wọ́n ní ìgbà tí àwọn lasma wa dé wọ́n yọ táyà yẹn jazakumullahu khair wọ́n lọ wọ́n mú lọ sọ́dọ̀ àwọn fọkànáìzà wọ́n bá wa fíksì ẹ̀ padà ọ̀kan nínú àwọn ọmọ ya ti yọ táyà mọ́tò tiẹ̀ ó ní ká máa gbé lọ tá a bá gbé tiẹ̀ lọ títí tiẹ̀ lọ táwa títí ẹ̀ náà bá lọ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ lójú ọ̀nà nǹkan alhamdulilayi akhiran àpàrà ló tiẹ̀ tiwa náà lápàrà lẹ́nu tó wà ń ṣe wàá fòde mo ní kí ló ṣẹlẹ̀ ó ní à mo mọ̀ yí pé ẹ̀yọ́ ìyẹ̀jú ara yín pẹ̀lú ọlọ́run báyìí èmi ò ní mọ́ nìyún ló jẹ́ kéènì ó gbé dá bó ṣe sọ náà nìyẹn. ìmánì èmi ò ní lèmi fi bẹ́ dànù. so yàrá ntaàntó mùsùlùmí ọmọ ń gbé agbára rẹ̀ rìn ní gbogbo ìgbà ni kí ni lágbára rẹ̀ ìmánu billah subhanahu wa ta'ala wa tahqiq al-ubudiyyah lillah subhanahu wa ta'ala fi kulli makan wa fi kulli waqt ọgbọ́dọ̀ mu nye duro ní gbogbo ìgbà tọpọtúnìtì bá wa láti kírun bẹ́ẹ̀ fi hàn kí tí ọba sọpọtúnìtì àmọ́ fi sọ yìí pé bí mọ́ni olúkálùkù ọba ṣe gbèsè àmọ́ láti dùbẹ́ báyìí ẹ̀ má ra àsìkò ohun tó gbogbo àwọn tí wọ́n wà bẹ́ẹ̀ yàní <laughs> onílára nínú wọn wọ́n ti pè mí náà ní àsìkò orin títí mo ní bẹ́ẹ̀ ni láṣẹ kàmùsọ orin kọ́kàtí bá tó wá nínú lọ́ba pèrún nínú plane gbogbo àwọn funfun tí wọ́n wà nù plane omi ìwọ̀n nù wọn àwọn ìṣe mùsùlùmí wọn gbé à ṣé kìí ṣe àwọn terrorist lélẹ̀ tí wọ́n àìjákì plane máa wọn lọ àìjákì ló kọ́ mọ̀ ń gbà yẹn ṣé kìí ṣe wọ́n ṣe àìjákì plane àwọn yìí alhamdulilayi wọ́n bá tún gbẹ̀rún tán wáyé wọ́n bá fà mí ibi tí mo yóò sí pé ló di ìdìwà ní ìrìn ìmọ̀ nítọ̀ ṣé ká lè di irun ẹ̀yìn ẹ̀ṣẹ̀ wàhálà mi ìdẹ́ mọ̀ yín rídé so alhamdulilayi adikirun yẹn apá mọ́kìlìbà ti ṣá ikọ̀ nínú lófòófó because sabi lọ pilot kí ní àsìkò ó ní àsìkò ní ti tó níbi tá a wáyé níbo ní kíbla ó ní kíbla torí aircraft yẹn ò ní kì í ṣe tó ní direction kíbla yẹn but tíyẹn bá wọ Jordan airline mo rò pé Emirates also àti some of the airlines That Saudi airlines ló ti wà ókè jù lórí irú nǹkan báyìí wọn ò sáàbù ọtí nínú plane wọn àwọn nìkan ni airline tó yẹ pé wọn ò sáàbù ọtí nínú plane gbogbo àwọn yòókù lè sáàbù ọtí wọ́n fún ọ ní direction kibla báyìí ló ṣe ṣe kódà tó ń bá lọ ọmọ làgàn wọ́n sọ pé tó ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ gbé rọ́ọ̀mù àti dèmí court báyìí wọ́n sọ fún yín bẹ́ẹ̀ ẹ̀ yorùbá wọn lọ ọkọ̀ yìí. salaamaleykum wa rahmatulah ẹ dákun ìbéèrè tèmi ni pé máìlì mélòó gan ni ànábì wa muhammad sallallahu alayhi wa sallam. kọsọrọ máìlì ní tí ó bá ti jẹ́ jọ́nì ni torí wípé wọ́n bí léèrè àwọn distances yẹn àwọn èèyàn bí ní buraida ó sọ̀rọ̀ ó ní wọ́n ṣe kan sùn àwọn míì bí ní tó kérésì yẹn tàbí tó jìn so ló fi jẹ́ pé àwọn afáàfin sọ pé sheikh islam ibn taymiyyah rahimahullah àwọn mùsàwásì àti gbogbo àwọn afáàfin sunna yòókù wọn ni nta bá ti lè pè ní ìrìn àjò nínú ṣẹ̀ríà. but mo ka tíra kan ta. naam. bóyá aliwajiz. naam. wọ́n wá mú àdìs kan wá. naam. wọ́n wá mú àdìs kan wá. naam. pé eh, anas eh, malik anas bin malik. rahima rahima. wọ́n gba àdìs yẹn pé. bẹ́ẹ̀ salasatul amiyal. bẹ́ẹ̀ni náà la ń sọ yìí. e nasu kan wá báyìí. nasu tún wá tuntun kéré sí yìí náà. alahu akbar. tó dẹ sọ yìí. naam. ẹẹ eh. so ni gbogbo wọn á fi wò pé kò specific fún ká pé mile báyìí ni but níta bá ti mọ̀ pé journey ni. but nínú tamamu lèmi nà. bẹ́ẹ̀ni ah, tí bàbá fi sínú. wọ́n wá ṣàlàyé ẹ̀ wọ́n wá ṣàlàyé ẹ̀ pé salasatu lamiya nìyẹn pé ó eight eh, kilometers. kilometers bẹ́ẹ̀ni. so àwọn wá sọ pé bóyá bíi twenty eight kilometers bẹ́ẹ̀ni ìyẹn nínú tamamu minna bẹ́ẹ̀ni bàbá ṣàlàyé sí bẹ́ẹ̀ni so what is your comment on that. Comment kọ́mẹ́ǹtì tiwọn náà ni wípé wọ́n tẹ̀lé position sheikh islam ibn taymiya àti uh, sheikh islam sani tilmizuhu ibn qayyim jawziya rahimahullah rahmatulahi wípé orúfù ṣẹ̀rìí níta bá ti gbé kalẹ̀ wípé journey ni iná la máa lò kò í ṣe distance kan pàtó ok jesus allah mm. ẹlẹ́kìtì a fẹ́ travel àti ìkó nílé a wà ní garage. ok so òórùn sì ti yàtàrí. bẹ́ẹ̀ni. so ǹjẹ́ a lè pa irun zuri àti asiri ká tó gbéra àti ìkó nílùú tá n lọ o. bẹ́ẹ̀ni a lè papọ̀. Okay. but a ní dínkù àbí. a ní dínkù. Okay. a ní dínkù a dínkù. ah lọ́nà òwe wa torí ẹni a wà ní hajj àbí. ṣé. Yeah no ní hajj kọ́. garaji àbí eh, garaji ìlú. garaji no garaji ìlú àti kúò nílùú. àti kúò nílùú. wà á ní dẹ́kun. bọ ok a kì í mẹ́rẹ̀. mo rò pé hajj ló sọ ni. no sir no sir. torí ọ̀gọ̀rọ̀ mọ̀ yìí tá a bá lọ sí hajj yẹn. naam ká máa dín rukun ni tá a bá dà kí ṣùgbọ́n tá a bá kí ní haram pẹ̀lú imam àwọn onílé láàkì ok eh. naam. tó bá yẹ pé àwa gan la fẹ́ kírun wọn ní bó ṣe wà nínú sọyí muslim ní sàbẹ̀ ní fi sọ pé rọ̀dí àlánà ló fi sọ yìí pé tí a bá wà nínú xeyma wa ibi tá a gúnlẹ̀ sí a kì ní alaka méjì tí ọba wa jẹ́ pé a bá wọn kírun ní haram a ta tò lẹ́yìn wọn a kì ní alaka mẹ́rin so yé báyìí ní sàn án tó fi jẹ́ pé àwọn ọmọ ẹ̀yà tí wọ́n bá wà ní Madina tó yẹ pé ìmú. so a lè fa méjèèjì pọ̀ ká tó gbéra. bẹ́ẹ̀ni eyín gangan ni sunna. Allahu akbar. asalaamu aleykum wa rahmatulahi wa barakati. kọ́lọ́ bá a mi. àmì àti tiẹ̀ náà. ẹ lórí méjì ni ọmọ ìyá kan ó ní ilẹ̀ síbì kan church ló wà lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ kò kí ẹ̀kọ́ mọ̀ pé church ló máa wà ń bẹ̀ church ló wá wù ní ibẹ̀ ó wá fẹ́ ta tiwájú ẹ̀ wọ́n fẹ́ ta ilẹ̀ rẹ̀ yẹn wọ́n fẹ́ dispose ẹ̀ but àwọn church yẹn náà náà lè rà dáa àwọn ọmọ onílé ò lè rí i ṣe dáadáa ó wá ní kó ń tà fáwọn ọmọ ní church bẹ́ẹ̀ ìyàwó tí ó bí òun ní ká fi ṣe òṣùwọ̀n kì í ṣe owó tá a fẹ́ gbà ń bẹ̀. the second one ni pé lórí ọ̀rọ̀ arìnrìn-àjò yẹn ẹni tó ti jẹ azumi pé èèyàn ń bọ̀ láti bí abẹ́òkúta ṣá abẹ́òkúta yẹn mọ́ bíbí ti ká mọ́ ó kí mọ́ kò rí mọ́ bíbí kì í bẹ̀. kí ló dé dé òfin kí ó ti kí ó. rárá ẹ jẹ́ mú wá báyìí ọjẹ́ zoo àmì zoo ni ó kí zoo níbẹ̀ bẹ́ẹ̀ nígbà tó fi máa dé kó padà àásù eh, eh, ló dé bá àásù yẹn dẹ̀ ti dé bá lójú ọ̀nà tó jẹ́ pé ìrìn àjò náà. aláìmọ̀kan makani tọ́ba Makani, ni yóò kí ló gbà tó kí mi zúrù lọ́hùn yóò ti kí àásù pẹ̀lú ẹ̀. Eh. asalaamu aleykum. aleykum ah, salaam. aleykum salaam. ẹ jẹ́ àgbẹ̀ fún ara Kaduna náà yáa ni ìdáná masafatihù <laughs> Àwọn ilé kí àwọn Bernard. Ẹjọ́ mú fẹ́kẹ́ bá yanjú mọ́sálà yìí tí ẹ ṣe sọ́nsìn. Ẹni tí ó rìnrìn àjò. Kọ́sù ẹni wájú ni lórí. Àmọ́ jáàmù bẹ́ẹ̀nà sọ̀lá tẹ́ nìkan àti ìkí ìrìnlẹ́yìn ìmáàmù. Barakallahu fik. Tí àsìkò òun bá tó fún ẹni tó ń jẹ́ arìnrìn àjò kì í ṣe dandan ni pé kó dúró de àwọn jama masjid tó bá ti kí tiẹ̀ ó lè kí tiẹ̀ kó máa lọ ṣùgbọ́n tó bá di pé ìtọ̀rọ̀ necessity wá fún wípé kó kírun lẹ́yìn àwọn enílé mélòó ni ó kì mẹ́rin yóò kíké pẹ̀lú wọn ni eléyìí ní sunna kì ṣe wípé kó wá sọ wípé kóun yọ méjì tòun nínú tiwọn ó sálámà kì í ṣe káwù tó fẹsẹ̀ múlẹ̀ náà ló bá kún un lọ́kàn. mo sì pé question mi ni pé ṣé ó jẹ́ ọ̀ràn yàn lé ẹni tó ń arìnrìnàjò lórí kó kí irun márùn pẹ̀lú àwọn jọmọ́ ní ilé. kì í ṣọ̀ràn yẹn. irun jọmọ́ òun ṣọ̀ràn yẹn lé lórí. bẹ́ẹ̀ni irun jọmọ́ yẹn ṣọ̀ràn yẹn lé lórí tó bá ti rí tiẹ̀ yẹn jú kí wọ́n tó kí jàmọ́ yẹn kọ́ máa lọ ṣùgbọ́n tó bá ti di pé ó kà á bẹ́ẹ̀ kò ní tó fẹ́ ṣe mọ́ kò ní ìdíkójú ó dì wọ́n tí zuru zawal masalan laani aago mélòó la ń kí bi na one àbí one ok zuru ti tó nísìnyí láti nǹkan bíi ten minutes to ten minutes to one òun dẹ ọkàn balẹ̀ sí ten minutes to yẹn ju quarter to yẹn lọ eh. ten minutes to one ó ti pé arìnrìn àjò dẹ ló ó dẹ̀ mú oorun tiẹ̀ e wá ó ṣe ká sùúrù bọ́ fẹ́ lọ jẹun ni tàbọ́ fẹ́ lọ sùn ni wọ́n dẹ̀ bá tiẹ̀ lọ kì í ṣe dandan ni pé kó dúró dé wọn torí ọ̀nà wọn tẹ́ ẹ papọ̀ ní aslan. àwọn ọmọ ẹ̀yà wa lókè nǹkan ẹ̀ ń pa wọn mọ́lẹ̀. <laughs> Nàmẹ́yà àti wa wọ́n ní kí ẹ fi ìbéèrè yín rántí ọ̀rọ̀. Um, ìbéèrè tí wọ́n béèrè síwájú ti Abu Bilal so ẹni ẹka káàtì wá àzùn pé ó ṣe ṣe àìmọ̀ kan kò mú àṣírí rẹ̀ wá báyẹn ó ti wá délé padà. asiri àṣírí ti wá tó. asiri gba lọ́nà. oke so wọ́n á délé magrib ti tó. bóyá ya yẹn ò tí ì kọjá. tí àṣírí yẹn ò bá tí kọjá náà yóò kì ní yóò kì pé yóò kì pé. ṣùgbọ́n tí yẹn bá ti kọjá délé pé magrib ti tó. àṣàhí ìlú káwọn ní pé kò lè kí torí èèyàn kan sọ ní ọjọ́ kan gbà tí a discuss ṣe o pé irun téèyàn bá jẹ náà ni ó padà tún wọn. àsìkò rẹ̀ ò tí ì kọjá. wàlẹ́kùn sálàm tó lọ́wọ́. tí owó bá dá yẹn pọ̀ pẹ̀lú ọmọ ìyá ẹ̀sìn téèyàn dẹ̀ téèyàn ṣègbìyànjú àti gbà téèyàn ò lè máa béèrè lọ́wọ́ ẹ̀ pé owó tó jẹ mí ń kọ́ ṣùgbọ́n wọ́n ń tì yẹn tí ó dẹ̀ fún yẹn lówó yẹn kí lèèyàn lè ṣe. èèyàn ràn létí. kéèyàn bá ràn létí tí ò bá ṣe ń kọ́ ṣé kéèyàn yáfẹ́ ẹ̀yìn àbí ké. tó bá lágbára láti yáfẹ́ rẹ̀ tí ò bá lágbára láti yáfẹ́ ẹ̀ kọ́ máa bẹ̀ lọ́n fún. kéèyàn má lè rí o máa bà yẹn níjẹ́. o máa bà yẹn níjẹ́. Ah, owó ìsẹ́mínẹ́dẹ̀ ti ń bọ̀. ní bùkátà sí ọ̀la ó kọ bẹ́ẹ̀. ṣé kéèyàn tó lè jẹ́ kíníyàn lè jẹ́ pé tó yẹ pé kéèyàn bá tán tí ò sanwó yẹn. bẹ́ẹ̀ ṣé kéèyàn bá filẹ̀ fún pé Hmm, mo yá sí ẹ̀ ṣé kíníyàn mi ti pé àbí tí èèyàn bá ń gbowó mi o. tí ò bá yááfì rẹ̀ yọ gbà lọ́hùn tó bá yááfì rẹ̀ yọ gbà ládàá ah ike tó bá fẹ́ sí mbẹ̀ but ètò kó yááfì yẹn bẹ́tà. wàá kọ́ mọ́ sábà ń tọ́lá ẹjọ́ká lórí kọ́sù yẹn nìyọ. kọ́sù náà. ṣé àwọn máa ń bá mi lọ́nà dáadáa. <laughs> so mo ní opportunity kan recently ba ibi tí mo wà bí inú gbó ni mi ò lè páàkì ń bẹ̀ pé kí n kírun ìgbà tí màá fi wọnú gbòòrò exactly bí Òṣogbo mo mọ̀ pé ìrùn yẹn ti wọlé around one ok but not until around one thirty mo tó wọbẹ̀ so kí n tó parí ablution kí n wọ mosque ó ti wọ bí quarter to so but àdó uh, àwọn tó máa ń fix irun wọn sí two yẹn náà wà ní masjid èmi mú kọ́sùn zoro tèmi wá. àná. Ah, so ìgbà tí màá ní kí n mú asri wá immediately. bẹ́ẹ̀ni. àwọn ti fẹ́ gbé ìrùn dúró. náà èmi wá kí asri tèmi lẹ́yìn wọn. bẹ́ẹ̀ni ṣé mo bá yẹ sà. asri tó kí yẹn wá kí pé. mo bá wọn kí pé. náà ọmọ ọmọ ní malifaki. ọgọ òkè wo ògọ ni. èyí kí o kó gọ. then the second one was that uh, eh. on still on country mo wà ń Benin Joseph so mo ti bá wọn kí Maghrib mo wá mú ìṣá ilẹ̀ wa bẹ́ẹ̀ bọ̀ mo wá ṣì wà nù masjid mo wá ń kàn ka Quran mo ṣáà ṣe tó pé bẹ́ẹ̀ mọ́dà sẹ́yìn àwọn náà wá mú ìṣá àti wọn wá mo wá ń fi ògì òfin yẹn náfìlà wà yẹn náfìlà lẹ́yìn mi ò jọyìn mo wá ọ̀bẹ pé ó lè jọyìn ó bẹ́ẹ̀ tà kó jọyìn kó fi yẹn náfìlà. bí a yìí dẹ́lẹ̀ ní masjid al-khair gbàtí àwọn tó jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá ń kírun pẹ̀lú àwọn sàbẹ̀ wọ́n wá rẹ́ nìkan tó jókòó lọ́kàn òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá wa ní kí á lọ gbé wa gbàtẹ́ ń gbé bọ̀ ó ń wá ní pẹ̀lú bẹ̀rù bójó òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá wa bi léèrè awalasta rajulan muslima ó yẹ ṣe mùsùlùmí ni ó ní mùsùlùmí lọ kí ló dé tó fi kírun pẹ̀lú wa ó ní mo ti kírun tèmi òjíṣẹ́ náà sàásánà mi tọ́ ọba tiẹ̀ tí kì tiẹ̀ torí tí wọ́n ń kí jàmá nínú mọ́ṣáláṣí kò kí tó ti yẹ ah, hmm. àǹtí sọ̀rọ̀ àlẹ́kùn sọ̀rọ̀ ó ṣẹlẹ̀ pé ibi tí wọ́n ń ṣe ìrìn àjò lọ. gbọ́sọ̀ mi. ó ṣẹlẹ̀ pé ibi tí wọ́n ń rìn ìrìn àjò lọ. dáa. túlọ̀ máa ń kírun bẹ̀yàn máa ń kírun wá one torí pé èèyàn mọ̀ pé èèyàn ti wọlé ní táìmù ìgbà yẹn. Mm, èèyàn máa ṣe kọ́sù but níbi tí wọ́n ti ń kírun tún yẹn ìwọ náà kò fi bẹ́ẹ̀ lálàáfíà tó okay. so máa ń ṣe jámù irun yẹn papọ̀ so tó bá pè irun bẹ́ẹ̀ ṣé èèyàn máa ó lẹ́tọ̀ọ́ pé èèyàn lọ kírun lọ́dọ̀ ẹ̀ kò gbọ́dọ̀ dá sínú mọ́sídìí yẹn lọ àbí ta ìtanilé ni máa ń gbọ́ no no kò náà yẹn kò gbọ́dọ̀ dá tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mọ́gìb nìsín èèyàn máa ń lọ jáde lọ kírun pẹ̀lú wọn bọ̀ ìwọ̀n náà kì í tẹ́mi lọ́rùn tó náà. no máa wò yẹn tó o bá o wò yẹn ok báwo ló ṣe fẹ́ sọ sí ìmáàmù tó ti gbà ṣọ̀nà zan ti mọ̀ mí pẹ̀lú yẹn tó zuru toki kí àsùbá níraka mẹ́rin ó wá ń tún ṣe tán ní mo fi kún fún yín ni tó ti lé àwọn tí wọ́n dẹ̀ ń kírun lẹ́yìn rẹ̀ àwọn sábẹ́ òjìṣẹ́ náà sàṣìlá tó ṣe bẹ̀rẹ̀ nísìn tó fi jẹ́ ẹ̀sìn wa ti kó pé ó ti kó tán gbogbo àwọn irú nǹkan báyìí tí ó ṣẹlẹ̀ àlàyé ti wá lórí rẹ̀ òun ló ń lead wọn ò dẹ̀ ní choice wọn gbọ́dọ̀ tẹ̀lé lẹ́yìn ó kí bálabàla ó kí rákà mẹ ó kí àsùbá ní rákà mẹ ni wọn ni àzídùkú <laughs> ṣé mo fi kó fún yín wọn ni èso nílò díìbì kún fún wa a lè pàdé lọ́hùn a lè yẹn ju ẹ̀ lọ sóde báyìí má wo tìyẹn láti dẹ́ ẹ̀ ẹ́ ti má ti jẹ. Hmm. ó ṣe pé mo wà ní skul náà mo ń gbé skul mo ń gbólẹ́dẹ ó tún wá sí èkó. ó lọ sí ń gbé lọ́nà méjèèjì. <laughs> máa ti bá kún skul. níbo ló ṣẹ́tù sí. aṣáájú skul mo wà. skul ló wà ń bo ó hmm. lè wà ń skul. <laughs> Eh, Ògbómọ̀ṣọ́ sá. tó o bá wà lógbómọ̀ṣọ́ enílé hmm. ni ẹ ò ní kígbe. níbo ni ọmọ ibo ló ń gbé gangan. aṣáájú aṣáájú nítorí ilé kí ó máa ṣe máa lọ sẹ́dẹ̀ẹ́ ọmọ rẹ lékè ó lẹ́dẹ̀ ni bọ̀tẹ̀ kó ló ń gbé. mi ì gbélé kò dùdájà la kọ́lẹ́sẹ̀ ń gbé ẹ̀dẹ̀ máa wà ẹ̀dẹ̀ máa wà. ó wà pàtàkì gan because ó ń affect most students. ẹ̀dẹ̀ máa wà actually máa ń lo most time nítorí pé condition mi ní ilé. o ti sẹ́ẹ̀tù sẹ́dẹ̀. mi ì sẹ́ẹ̀tù sẹ́dẹ̀ náà very painful. sọ wa married ok ìwẹ̀n ah, tó lè ṣe báyìí náà ni. mo mọ ìtọ́jú pé nǹkan tó máa ń mú mi lọ sẹ́ẹ̀dẹ̀ most time pé bá parí school ah. máa wá sẹ́ẹ̀dẹ̀ máa lọ gbàkí lọ́dọ̀ àwọn sáfì kan. bọ̀dé ń bo ni ò ń gbé. family dáàdi mo wà ní ẹ̀wọ̀n eh, èkó bíbá. èkó bẹ́ẹ̀ni ọ̀dọ̀ wọn lọ bọ̀ èkó fi ń tẹ̀ lẹ́rùn tí bá wá bẹ́ẹ̀ mo ní lo time púpọ̀. èèyàn ọ̀tọ̀ èèyàn ọ̀tọ̀ ibi tó ń gbé lọ pàtàkì nísìnyí. Èkó ló ń gbé Èkó ló ń ti ń lo Ògbómọ̀ṣọ́ ló dẹ̀ ti ń lọ sẹ́dẹ̀ tó bá wá sí kó wá kírun ẹ̀ pé tó bá wà skul wá kírun ẹ̀ pé tóró ti sẹ́tù síbẹ̀ ọ̀kan ń yọjú sẹ́dẹ̀ lọ́ọ́ ṣe wá ń tin ọ̀dẹ̀ ọ̀dà ni. gbogbo sàmì ẹ̀dẹ̀ máa ń lójú. ẹ arìnrìnàjò ni ọlẹ́dẹ̀. <laughs> Naam. Naam ó dẹ̀ ẹni tí hmm. arìnrìnàjò gbèsè ẹnu dáadáa arìnrìnàjò yìí náà pé ibi tó ti fẹ́ wọ́n fẹ́ gbéra ó ń lọ sí oúnjẹ ìrìnàjò ni láti gáràjì yẹn àsọ lúrí wa tó wá tó bóyá ẹni yẹn ṣe ó pọ́sibù kó kírun yẹn níjàmọ́ níbẹ̀ pẹ̀lú wọn. ó pọ́sibù ṣe possibility ló ń sọ ó pọ́sibù. ṣe láti pé kó síwájú kó ṣe ìmáàmù fún wọn kó síwájú. ṣó tọ̀nà lọ fẹ́ sọ ni àbí ṣó pọ́sibù.

tó travel lọ sí bí Ògbómọ̀ṣọ́ yẹn. níbo ló ń gbé. Èkó ṣùgbọ́n ó jí wá padà ṣùgbọ́n a máa ń gbọ́ ó ń jíbọ̀ láàárọ̀ tó ó dé Èkó ní before zoro tó gbà tó máa fi dé kò sí ìdílé ẹ̀ a lè máa ń gbọ́rọ̀ kan pé bí a táìmù àwọn sàbí àwọn bí umaru máa lọ pé àwọn wọlé àwọn lọ́ọ̀kan. rárá wọ́n ń wẹnu odi lọ́ọ̀kan dé wọ́n ń wẹnu odi lọ́ọ̀kan ìṣẹ̀lẹ̀ wọn. tó bá ti wà lẹ́kọ̀ọ́ ah, tó bá jẹ̀ sí ìdílé kò lè kí. tó bá ti tí ò bá tí ì dé kò bọ̀ tó ń wo ilé èkó lọ́ọ̀kan báyìí kò tí ì kọ́sùrò tí ì bọ́ lọ́rùn rẹ̀. ìwọ tó bá ti bọ́lẹ̀ ní mọ́tò. ọba mm-hmm, tó bá ti dẹ́kọ̀ tó bá ti wò èkó sọmọ pé èkó gan ní tó bá ti wò èkó ó ti ó ti parí ni. ẹlẹ́gẹ̀ẹ́jì ni pé ẹni tí ó bímọ ọkùnrin. ó bímọ ọkùnrin. ọ̀n pé bí àgbò méjì mo rò pé ṣé ó lè mix ẹ̀ pé àgbò kan. tó bá lágbára tó àgbò méjì ewúrẹ́ náà àgbò lòun náà but àgbò lọ́lá ju ewúrẹ́ lọ ni. then the last one pé kí ni límìtì àwọn kékeré tàjọ ń kírun most times ìgbà míì gan lè ti wà lórí ìrùn ọ̀rẹ́dì àwọn ìmọ̀ afẹ́rẹ́ sì wọ́n pé ṣe fún àwọn ọ̀dẹ̀ tí ń kírun mọ̀ bí ó lè máa. ọmọkùnrin kékeré tó bá ti ní tẹ̀m yìí èyí ó ti ó ti ní ó lè differentiate ó ń lọ lékè ó máa tó ń ṣe tó ti yé ànífà kò níwájú á fi lẹ́sà yìí mi inú wọn gan yẹn jújà àwọn àgbàlagbà lọ tó ti yé ló fi fà á mo fẹ́ yọ ọ̀kan nínú àwọn ọmọ wa ń bí fún àwọn àgbàlagbà kan nínú masjid ń bírí ìmáàmù wa pé ti pé ah ẹni tí mo yọ yẹn ó yanjú ju ẹni tí mo mú bọ̀ yẹn lọ mo wá dá padà sáàyè rẹ̀ tó ti yé so ìyanjú yẹn kíláà rẹ̀ yanjú ẹ̀sìn rẹ̀ yanjú gbogbo ẹ̀ yanjú ìyún gangan dẹ̀ ní òun gan lọ́rọ̀ torí ẹni tí ò tẹ̀sìn rẹ̀ ò tí ì yanjú àkànlé pé ń wèrè ni bọ̀ tó fara pẹ́ torí pé yíyanjú ẹ̀sìn èèyàn òun ni ọmọ ìjẹ́ ọmọlúwàbí èèyàn ẹni tẹ́sìn rẹ̀ ò yanjú kìí ṣẹni tí kò lọ́mọlúwàbí lára kíyàn kíyàn rárá tẹ́sílò àdìbájọṣepọ̀ pẹ̀lú rẹ̀ kéèyàn yẹn kéèyàn ṣọ́ra fún náà. wọn ò ní question. now um, àkọ́kọ́ ní ọ̀dọ̀ àwọn brothers mi kí àwọn tá a bá sì ní ìbéèrè ká nọwọ́ ká lè fún wa ní nọ́mbà then ẹlẹ́ẹ̀kejì lọ́dọ̀ àwọn àǹtí wa lókè so a ṣàkíyèsí wípé ìbéèrè ò wá láti ọ̀dọ̀ yín rárá so bóyá. ọ̀rọ̀ dẹ́ pọ̀ lọ. <laughs> bóyá kí ẹ fi ìbéèrè ránṣẹ́ bóyá ká kọ sínú ìwé so ká fi ránṣẹ́. now one okay one two no three three. <laughs> four okay five doctor six seven eight nine ten. wa aleykum asalaam wa rahmatulah. ìbéèrè mi àkọ́kọ́ sá. mo gbéra láti yíra lẹ́yìn magrib. wọ́n á lọ sọ́nà ìfọ̀. wọ́n lọ sí. ọ̀nà ìfọ̀ ní mi ò dẹ̀ tí kìí ṣe àìpẹ̀lú èròǹgbà pé. kí ló dé tó o fi kìí ṣe àyìnbí kó tó gbé sọ́nà. Ah, kò mú wa pé. mo máa ń ṣe bẹ́ẹ̀ gbà mí but mo ah. kàn decide pé mo fẹ́. kí ló ń determine ṣíṣe rẹ? máa bọ̀rọ̀ rẹ̀ lọ́nà. mo fẹ́ kí sásìkò ló yẹ pé tó wọ́ sí ìgbà tí máa fẹ́ sùn fún. máa lè jọ. so ṣé màá wa mu wa ní kọ́sìrì ni àbí màá. ok ìgbà tí o fi kó lẹ́kọ̀ọ́ ìṣáà ò tí tó. ìṣáà ò tí tó. ìgbà tó dé ifọ̀ ìṣáà ò tí tó. bẹ́ẹ̀ ni. ok kọ́sìrì ni kì í ẹlẹ́kìjà kí la máa ń wò tá a máa fi ń fi èèyàn jẹ oyè bẹ́ẹ̀ àdínì kankan. jẹ oyè àdínì wọ́n fi hàn jẹ bàbá àdínì ìyá àdínì. ara láàmú halẹ̀lẹ̀ hun ní ilẹ̀ ìrọ̀ àbùkámọ̀ yóò fà á kò tí ẹ̀ sí ń bẹ̀ gánà àní ti ń jẹ́ bẹ́ẹ̀ but wọ́n kàn mú yẹn wá ní àwọn tí wọn ò lẹ́sìn láti fi jẹ́ kí wọ́n fún wọn ní responsibility kó fi jẹ́ wípé wọ́n ó pè wọ̀ wọn dáa làwọn afá fi wò wípé mọ́sálà àtọ̀rọ̀ àjẹ̀há wípé àtúnṣe tó mú wa ó bá sàbí. àwọn takò pátápátá. a lè takò tọ́ba ti di pé bàbá àdínní wàá fẹ́ wàá máa fọwọ́ lálẹ̀ fún ìmáàmù á pàkíyèsí rẹ̀ sí pé dundú rẹ̀ fẹ́ máa látajù. lórí ibi tó bá jẹ́ pé wọ́n wá fi lọ́lẹ̀ dé ní pé wọ́n wá bàbàrà ẹ̀ tán fẹ́ lójú. ẹni tí wọ́n bàbàrà ẹni tí wọ́n bàbàrà nínú mọ́sídìdì ni ìmáàmù èyí tí wọ́n fi dá sọ yẹn kí wọ́n fi fún ìmáàmù lọ́wọ́. ìmáàmù gangan lẹni tó ń fún ọjọ́ yìí òun náà lóyún aláṣẹ rẹ̀. sọ́hánàlá. ìlàkùnlá. sọ́hánàlá. asalaamualeykum. wa asalaam tala. ẹjọ́ bá ẹ ṣàlàyé pé ẹni tí ẹni tí kò yanjú ẹjọ́ kí ni àwọn quality ta lè rí bóyá bí láàrin ta máa fún ọgá ah, eléyìí o. kò yẹjú kò kẹsìn kún kò ka òfin ọlọ́run ọba kún a ṣe nítòwú ló máa ń ṣe oh. tí a bá dẹ̀ tún pàkíyèsí rẹ̀ sí gan kò kò kò bìkítà bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe tí inú bí mi náà ṣe fẹ́ ṣe tèmi nù àlè eléyìí ò yẹn jú. Assalamu alaikum. Wàlẹ́kùn Mọ́sálàn tó. Ìbéèrè ni méjì ni. Méjì. Eh. Okay, the first one is. Ọ̀yà mi lẹ́nu nígbà tó ń sọ Yorùbá gan, ọ̀yà mi lẹ́nu pé ọmọ sọ Yorùbá lẹ́nu. Bismillah. The first question is that. <laughs> Lórí èèyàn bá ń eh, tó ní èèyàn wá bí èèyàn ń bọ̀ láti Sango. Bẹ́ẹ̀ni. Unfortunately, say eh, Magribo Tito. Bẹ́ẹ̀ni, ìgbà tó fi kúrò ní Sango. But you are emphasizing pé ó máa kóyọ̀ tó dé ìyànà pàjá mọ́gìrìbì yẹn táìmì ò ní ẹ̀là. that but by unfortunately kí wọ́n dédé yànnà fàjà hmm. ó ti ẹ̀là. náà kọ ẹ̀ láàbù torí parí ìrìn àjò ní jẹ́mú tàkìrì eh, ló fẹ́ kí ẹ̀ wọ́n fẹ́ so mọ́gìrìbì ẹ̀ pọ̀ mọ́ ìṣá yìí. lẹ́yìn ìlú registration pé òun ibi tóun ti ń bọ̀. bẹ́ẹ̀ni ohun ohun gbé ohun for example like I'm working in Ogun State. jẹ́mú salawat. Uh, kò kìí ṣe dandan kó jẹ́ pé yẹn rìnrìn àjò kí jẹ́ mú sọ̀làwà tuntun ṣẹlẹ̀ tó ní yé báyìí nìsín ẹ̀hà kìí ṣe kó dìgbà tó yẹn bá rìnrìn àjò kọ́sùn sọ̀làwà èèyàn ọ̀tọ̀ jẹ́mú ọ̀tọ̀ lóyún sàbẹ̀ yẹn fi sọ yí pé òjíṣẹ́ náà sọ̀làwà àlọ́ sọ́làm rọ̀dí àlọ́ tùtù sábẹ̀ ó ní òjíṣẹ́ náà Madina àti magreba àti ìṣà láì sójú láì sí payà wọ́n ní kí wọ́n lọ́wọ́ àfà ó ní láti má fara ní ọmọ rẹ̀ tó ti yé báyìí nìsín ẹni tó gbéra láti Ṣàngó Maghrib ò títò ọ̀nà ní Maghrib tó bá kò dẹ̀ sí bó ṣe lè rí kí tó ti yé báyìí kó sọ jẹ́mú tàkìr nìyẹn ó ti lọ yóò sọ Maghrib nìyẹn pọ̀ mọ́ iṣẹ́ àìníbi tó ń lọ ah. so irú wọn ló fi jẹ́ pé tó bá wọ masjid wọ́n ti gbé ṣáì dúró ah. ok kò ní sọ wípé kóun sáré da Maghrib wọn wá làá yóò dà níyàn magrib lẹ́yìn ìmáàmù tó ń kí ṣá àwa fi choose yìí pé ètò bẹ́tà fún ni pé tí màmú yẹn bá ti ń jókòó tó bá ti ń dìde ẹlẹ́ẹ̀kẹrin kó ṣe tẹ̀síà kó ṣe tẹ̀sílẹ̀ kò fi lè bára káàkan nínú tìṣà yẹn tí ó fi ṣe ìṣà yìí tẹ̀. another question lánàá on eric issue ní program kan lánàá this issue of um, èèyàn ṣiṣẹ́ bìkan and uh, èèyàn ń sanwó or you have been paid but àwọn àwọn èèyàn kan wá fẹ́ take advantage maybe wọ́n get from the wọ́n fẹ́ ṣiṣẹ́ wọ́n fẹ́ get iṣẹ́ kan but not pertain to your own office. Nah. but they nítorí pé òun ṣiṣẹ́ in that organization. bẹ́ẹ̀ni. they want to use maybe you want so that you can assist them to facilitate iṣẹ́ yẹn. after you have done after that iṣẹ́ yẹn wọ́n facilitate ẹ̀ fún and they give you something. Mm. will it also be among these rulings? bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ yẹn ọ̀gọ̀rọ̀ yẹn ṣe masalan ọ wà ní organization èèyàn fẹ́ gbaṣẹ́ kò kan department rẹ̀ ok department rẹ̀ ò ní kankan ṣe pẹ̀lú rẹ̀ ó wá torí ó wà níbẹ̀ yẹn ó wá fi rọ ẹni tí ó fẹ́ gbaṣẹ́ yẹn ó fi rọ̀ ọlọ́run ọlọ́run fẹ́ ṣe sábàbí kó fi tó lọ́wọ́ ó wá ríṣẹ́ yẹn gbà ó wá fẹ́ máa làlé lọ́wọ́ pé pàṣẹ́ntéèjì báyìí lèmi máa gbà ń bẹ̀ o. ok ó ṣe kọ́tí mi sọ mi. ok bàtà ṣe tán ó wá fún un ní nǹkan. Eh, not that you are not that you negotiate. ok ó kọ ṣe fi ṣẹ̀bílẹ̀ láàf pé ìkọ̀ọ̀kan lọ́wọ́ so just for good gesture àwọn abẹ́ à fún let me give you something òun ṣe pé ó fi wọn lọ́bẹ̀ yìí negotiate pé ó fẹ́ gba iye báyìí lórí ọkàn bùnyàn ni ọkàn bùnyàn ni pé based on pé o help me hmm. to do this job and ó wá fẹ́ ní nǹkan for example all this in kind of all this ìbéèrè ni wípé ṣé tó bá jókòó lé wọn sí wọn ṣé rẹ́bùn bá yẹn gbà ìbéèrè tá a fà ń béèrè ṣé pé tó bá jókòó lé ni ṣé yóò rí rẹ́bùn bá yẹn gbà tẹbi torí pé ó wà níbi iṣẹ́ yẹn náà ni àbí. Okay. Now, ìbéèrè wa látọ̀dọ̀ nìkan um, náà àwọn sisters. Wọ́n ní ṣé ọ̀ranyàn ni kí obìnrin tó fẹ́ kírun so kó ṣe ìkọ́mọ̀ kó tó di kó gbẹ̀rùn dúró àbí. ok ṣàmà pé ọ̀rọ̀ azan àti iqamat la fẹ́ sọ lẹ́ni tẹ́lẹ̀ bọ̀ túmọ̀ tí àwọn ọmọ yẹn ó ti tèdè la fi ní káwọn yẹn mú question and answer fún wa inshallah a yẹn in detail kìí ṣe ọ̀ràn yẹn bọ̀ tí wọ́n bá ṣe ó dáa jù hmm. kí wọ́n pèrún láàrin ara wọn síra wọn kí wọ́n ṣe kọ́ ọmọ tó bẹ̀rù fẹ́ kírun nínú ilé kọ́ra bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan kó pè òun níwọ̀ntúnwọ̀nsì kó dẹ̀ ṣe kọ́ ọmọ torí ládàá tí ń bẹ fún ẹ̀kọ́ ọmọ àmì ìrun pípé ó ní wípé gbogbo ohun tí ó ń gbọ́ ìrun tí wọ́n pè yẹn nígi ni o ní yẹ̀pẹ̀ ni o ní ẹ̀dá èèyàn ni wọ́n ó jẹ́rìí dáadáa gbé olúwa rẹ̀ ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù ló fi jẹ́ pé lára tó ń bẹ fún ìrun pípé kì í ṣe kékeré lòjíṣẹ́ náà sàrà sọ́nà sọ pé tí àwọn èèyàn bá máa láàdá tí ń bẹ ń fún ìrun pípè ni wọ́n sọ pé ká dìbò ni ká tó mẹni tá a gbé iṣẹ́ fún pé ìwọ ni kò pè nígbà bá ti jìnnà tí ìbò bá ti mú sábà pé kò sí tí a lè ṣe sí máa olúkálukú ọ̀ máa dùn láti ṣe. Jazakumullahu khairan. wa aleykum salaam tó lọ́wọ́ kan. wa n tó fi bá kun lọ́kọ́ yìí. ọmọ bá lọ rẹ̀ ní lórí dáadáa. àmì àtẹ̀yìn náà. Ah, ìbéèrè ni ó pín sọ́nà méjì. àkọ́kọ́ nù rẹ̀. gbèsè nù dáadáa. ìbéèrè tèmi ó pín sí ọ̀nà méjì. àkọ́kọ́ òun ni àwọn àlàyé tó máa ń ṣe fún wa nípa ìmọ̀lọ́wọ́n bá láṣẹ nínú ìjọsìn. ṣùgbọ́n yà yín lé sí ìgbẹ́kẹ̀ gíga wá. wá ṣetán. Ah. so ọjọ́ tó wá ń convocate àwọn òbí ẹ̀ wá wá so wọn náà wọn kádàrà pé bí ó gba àwọn gift kan bí yá pé ó gba bí abẹ́ skinny kan o ó wá fẹ́ dedicate wá sọ pé àwọn òbí mi lágara takuntakun tó ti ṣe fún mi mo fi ẹ̀bùn yìí mo fi jíǹkì wọn ṣé ó tọ́ àbí kò tọ́. ẹ̀bùn nìyẹn. ẹ pé as in I dedicated this award to them. ẹ kì í ṣe kò sí ní tó burú bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni pé ọmọ ọmọ ìyàwó ń bèrè ó ń seek advice wa wípé ó ti bàlágà dáadáa so ó wá ń bùkátà bí kò ṣe nìkan but ó ṣì kó tó yá admission ó pẹ́ so àwọn òbí ẹ̀ bó wá sọ fún ọ lọ́ní pé kó ṣe tán kó ríṣẹ́ náà kó ṣe tán kó ríṣẹ́ ó dẹ̀ ń bẹ̀rù pé ah ẹ̀hún ah, rọrùn mọ́ kí ni ìmọ̀ràn tẹ́gí ṣe fún ó dẹ̀ pé ṣé tóun bá ṣe without their consent ṣé kò ìyapa ọlọ́run ọba kò ṣe ìgbóníṣẹ́ ọlọ́run látọ̀dẹ̀. sáwọn ah, tí wọ́n fún un lọ́mọ ṣé wọ́n lè fún un lọ́mọ láìsí pé wọ́n mọ̀ bí rẹ̀. mi mọ pàtàkì. tọ́mọ yẹn bá tọ́ bá jẹ́ pé ọmọ gidi ni tó wá ń lé gidi kò sí òbí tí ó fẹ́ fún ẹnìkan lọ́mọ tí ò ní wàá mọ àwọn ẹbí àwọn tó fẹ́ fún lọ́mọ yẹn. ẹni tó dẹ̀ fẹ́ fún student lọ́mọ kì í ṣòun ni wọ́n fún lọ́mọ àwọn òbí rẹ̀ ni wọ́n fún lọ́mọ. So kí ni ẹ kó ṣe ṣe kó kó dédé òun ah. máa mùsùlùmí. èyí tí mo ń béèrè ni wípé <laughs> àwọn òbí tí wọ́n ní ọmọ ṣé wọ́n rẹ́dì láti yọ̀ǹda ọmọ wọn láì mọ òbí tiẹ̀ torí tí ń bẹ kìí ṣe tí yàn án fagidi ṣe ẹ̀ tó bá fagidi ṣe ó lè tẹ́bọ̀ ńbẹ̀ àwọn òbí rẹ̀ kó jẹ́ wọn gbọ́ yé mi lè mú sùúrù mọ́ ìṣúrù wọn kó láyé wọn wípé ara ti ń béèrè ó dẹ̀ lè fa sìnà táwọn ọ̀gọ̀rọ̀ àwọn òbí tí wọ́n bá wọn ṣàlàyé tó tó bẹ́ẹ̀ wọ́n máa ń compromise ok yá mọ́ ọmọ yẹn pọ̀ tí àwọn máa ń fi sọ́kàn jù ni pé gbàgbà dúdú gbéyàwó yẹn tẹ́lẹ̀ pé kò ní rí sùn ọlọ́run fi ṣe rọrùn fún ọmọ yìí pé lítù téèyàn bá ní èèyàn lè fi ṣe wòlímà so tó bá yẹ kí wọ́n gbọ́yé ọ̀gọ̀rọ̀ àwọn òbí ti ń gbọ́yé nísìn hátà ilẹ̀ yorùbá tó yẹ pé àgbọ́yé wọn ni wípé àìfi irin méjì bọ iná rọ wọ́n ti ń gbọ́yé nísìn pé tó bá jẹ́ pé ọmọlúwàbí bá fẹ́ bàjẹ́ o káwọ́ gbọ́dá sí so kó jẹ́ kí wọ́n gbọ́yé dáadáa kó jẹ́ kí wọ́n gbọ́yé dáadáa torí ẹni tí ara ti ń béèrè tó dẹ̀ máa ka kọ́ọ̀sì not less than four years kó tó ṣe tẹ́yọ́tì ìdàkudà tí ó masturbate yóò máa jí sìnà sí. aleykum salaam abdulateef. mo fẹ́ béèrè nípa pé ṣé èèyàn lè kírun nínú hòtẹ́ẹ̀lì. èèyàn lè kírun nínú tẹ́. hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì. hòtẹ́ẹ̀lì tíbi tí yẹn ti fẹ́ kírun yẹn tí ò bá sí tí ò sí dọ̀tí mbẹ́. hòtẹ́ẹ̀lì ó gbàtọ̀ sí báà o. no hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì. hòtẹ́ẹ̀lì. but báà wà ń bẹ o bá a wà ń bẹ ok náà kò sí ọfẹ mọ síbi tí tí ibi tí yẹn ti fẹ́ kí yẹn tó bá ti mọ it's ok. ok lórí question tí wọ́n béèrè bẹ́ẹ̀ wọ́n béèrè pé wọ́n béèrè pé ẹnìkan fẹ́ ńgbà wọn fẹ́ talẹ̀. bẹ́ẹ̀ni. so àwọn fẹ́ ta fún àwọn kìfèrí. bẹ́ẹ̀ni àwọn kìfèrí máa san owó ńlá. bẹ́ẹ̀ni. now so àwọn ọmọ onílẹ̀ yẹn gbèsè àwọn afẹ́ ta fáwọn ọmọ onílẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ onílẹ̀ ò ní rà dáadáa. kì í ṣe ọmọ onílẹ̀ nìkan ló lè ta fún ó lè ta fún wọ́n lè ta fáwọn ẹlòmíì náà. but wọ́n ní torí mo believe pé bóyá ọmọ afẹ́ nídìí owó ló fà tó náà fi ta fáwọn ọmọ eh, ilẹ̀ at that particular time. bẹ́ẹ̀ni kọ́ má ta fún àwọn tí wọ́n fi ṣe tó bá ta fún ọmọ onílé ọmọ onílé ó padà tún ta fún ṣọ́ọ̀tì náà. ibi tí mo ṣe ń lọ gbẹ̀ngbẹ̀ ni. so kó ṣọ̀tà tí ó bá ta kó ṣọ̀tà ah, ibi tí a ti ń ṣe halkọ̀ tẹ́lẹ̀ ilẹ̀ tó wà lẹ́yìn rẹ̀ yẹn a gbọ́ pé wọ́n fẹ́ tà á bid fún but wọ́n àwọn tí àwọn mùsùlùmí tí wọ́n tí wọ́n bá rìn sí wọ́n wọ́n gbọ́ yé intanṣe nu mọ́sídìí yẹn gan ó ní wọ́n lára àmùsíbà torí ẹ pé àwọn kiri yóò tí wọ́n lọ sí ṣọ́ọ̀tì láàárọ̀ wọ́n kọ́kọ́ dúró gbọ́ halkọ́nà kẹ́ntùmọ̀ wọ́n send the questions gan tẹ̀ bá rántí dáadáa wọ́n send the questions nígbà wọn bá ṣetán wọn ṣètò gba ṣọ́ọ̀tì lọ síbẹ̀síbẹ̀ àkíran àwọn ṣọ́ọ̀tì ni wọ́n padà wá gbàbẹ̀ àwọn gan ò gbádùn nísìn ṣé gbàdá tiẹ̀ ti wà ń tà ọ̀ṣẹ̀ wà ń bẹ̀ tá ń ṣe halcon bẹ̀ wọ́n ti jú díẹ̀díẹ̀ torí tàfáhùmù wà láàrin wa pẹ̀lú wọn wípé tá a bá ti ṣe dé aago mẹ́sàn-án lọ mẹ́wàá o làwọn ó ṣẹ̀ bẹ̀rẹ̀ tàwọn tọ́lá àwọn náà ń gbọ́ wọ́n lísìn sí halcon that's it <laughs> that's it wọ́n listen sí tí wọ́n bá ṣe tán àwọn ọmọ èyí tí wọ́n fẹ́ mú bẹ́ẹ̀ tí wọ́n bá fẹ́ lò torí ọ̀gọ̀rọ̀ wọn gan ilé mùsùlùmí lómi ti jáde yìí tí wọ́n ń jẹ náà ni ìwọ̀n lè káàkiri aláwọ̀ kọ́ ayọ̀. kọ́lọ̀ di ariwo. àmì sí dáadáa dọ́kítọ̀. <laughs> ìbéèrè mi ó dá lórí nǹkan kan tí àwọn pharmaceutical companies máa ń ṣe. wọ́n claim pé àwọn máa ń ná a lot of money láti develop drugs. Bẹ́ẹ̀ni. so tí wọ́n bá ti develop any new drug. Bẹ́ẹ̀ni. wọ́n máa apply fún patent. patent. patency. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. even though other pharmaceutical companies lè mọ̀ pa the same drug okay. but because of the patent tí wọ́n ah. apply fún all other companies ò ní wọ́n ní fún ọ ní ìgbàláyè láti produce yẹ. now patent yẹn lè last fún bíi ten fifteen years. bẹ́ẹ̀ kan tó tẹ̀sẹ̀ tó túlẹ̀ fún other companies. láti ṣe. now so mo á fẹ́ bèèrè ṣé ó right nǹkan tí wọ́n ń ṣe yẹn preventing other companies from developing such ah, drugs. ah n ta máa wò ni pé tí o mọ̀ pé wọ́n náwó sí ni wọ́n invest sí wọ́n wá fẹ́ rí kúpù owó wọn tán kí wọ́n ti jèrè rẹ̀ kí wọ́n tó tu síta ibi tí ibi tó lé tí a máa dẹ́kọ̀tà máa wò bẹ́ẹ̀ ni ká tó lè sọ̀rọ̀ lórí rẹ̀ torí pé wọ́n náwó lé lórí ni wọ́n kọ́kọ́ fẹ́ náwó wọ́n fẹ́ gbawó wọn padà kí wọ́n jèrè fún sometimes kan káwọn fẹ́ tó túlẹ̀ so wọ́n mọ̀. Uh, uh. Assalamu alaikum yọ̀sẹ̀. Wa alaikum assalam. Eh, ìbéèrè mi àkọ́kọ́ ni lórí kọ́sìrì káńsọ̀ láwọn kan. ó ní ìkan náà ọmọ ya ó wà ní skul ní àgọ́wòye. bẹ́ẹ̀ni. tó bá wà ní skul ó máa ń kírun èké. bẹ́ẹ̀ni. tó bá ti wá sí ma kọ́sìrì ló máa ń kí. Hmm? ilé méjèèjì ilé skul ó di settlement ibi náà settlement ẹ̀ ọ̀nà kí ba nísìnyí kíkà ìbéèrè mẹ́lẹ̀ kejì ni pé hmm. tí òkú bá kú wọ́n máa ń kọ́mọ̀ ní àwọn òṣìṣẹ́ ta máa ń rí pé wọ́n máa gbé wọ́n á buyọ̀ sínú àwo wọ́n á gbé sínú òkú. kí ni wọ́n fi ń ṣe. nǹkan fi ń ṣe náà ni mo fẹ́ béèrè. èmi náà máa béèrè ní èmi ò rí rí ní ìgbọ́rí ní ìrí ní ìgbọ́rí. wọ́n máa ń sọ pé kí ikùn ẹ̀ má bàa wú. Yorùbá ni wọ́n ń ṣe oríṣiríṣi kọ́ Yorùbá náà oríṣiríṣi kọ́ ọmọ Yorùbá tókù bá ti kú àìlọ́ra gẹ́gẹ́ bá a ṣe sọ ní ọ̀sẹ̀ tó kọjá tá a bá ń tírìtì jẹnáìsì á fọ ẹ dáadáa bá a ṣe dùn láàmọ́ yìí téèyàn bá ti jáde láyé nísìnyí ti jáde tá a bá tètè wẹ̀ yóò máa gan ni yóò dẹ̀ máa rùn ẹni tó lòkú gan kò ní fẹ́ sún mọ́mọ́ ṣùgbọ́n tó bá pé gbára tó ti ṣẹlẹ̀ la ṣe gbogbo ẹ̀tọ́ tó yẹ ká ṣe bí ìgbà tá à ń wẹ ọmọ òpó ń lo kódà ẹlòmíràn fẹ́ máa alọ́sìn òkú kan subhanallah mo ṣe é mi nìkan ni àwọn èèyàn wò ó pé ah ibi tá a ti fẹ́ lọ sí àbí káwọn náà máa bá a lọ ni bí ìgbà tí èèyàn kàn sìn yẹn lọ sí ìdí ọkọ̀ yáni inú àwọn èèyàn dùn torí àwọn tí wọ́n pé bẹ̀ àwọn ẹni ire ni wọ́n gbogbo wọn sì wẹ̀ ìgbìyànjú tí wọ́n ń ṣe bí nǹkan ṣe dáa ni wọ́n ń ṣe ẹ̀ṣẹ́ báyìí ẹ̀já ṣe báyìí ẹ̀já ṣe báyìí ẹ̀já ṣe báyìí olóríṣiríṣi báyìí ọkàn balẹ̀ sí tàbí nígbà tí a lọ sìn sísà kan ní Agége báyìí náà ni Agége wọn ì gbà kí àwọn ọmọbìnrin ọ wọnú tẹ ṣùgbọ́n gbà wọ́n rí àwọn ilé wọn ni à ẹ̀yìn ọ wọ̀ tẹ látara pé kí ni wọ́n rí gbogbo àwọn oníjàlù bàbá àwọ̀ àti àbójú ni wọ́n pọ̀ jù mẹ́wọ́n ní a bí irú yín kí ẹni kí wọ́n máa wọ̀tẹ́ ọ̀yẹ́ wọ̀tẹ́. débi pé mo gbọ́ nínú àwọn ọmọ ìyá yín pé kóun náà dẹ̀ kúrú kú báyìí fẹ́nu sọ bẹ́ẹ̀ lóbìnrin kóun náà kúrú kú báyìí hábà wà so gbogbo bá ṣe ṣe bá ṣe lògbèsè bá ṣe sìn ó ti wà ká ṣe pápá pa yẹn òun ló dùn bẹ́ẹ̀ kò sí ní tá a gbé sí nínú tí ó tọ́ wa pé bí òwú yorùn bí òwú yorùn ẹni tí bá ń wẹ òkú ni ó rírí àríṣà gbogbo eléyìí tọ́pítọ́ bá ti wà ń bẹ̀ para tó ti ṣẹlẹ̀ ẹ má waste time ó ti tí ó ti tó kó sí lójúṣẹ́ náà sọ́nà mi sọ pé tọ́ba jẹ́ ni ire ni ẹ tètè ṣe pápápá kọ́ lọ bá dáadáa tó ti ṣe síwájú tọ́ba rẹ̀ jẹ́ ni ibú ni ẹ má tì sẹ́yìn kọ́ má kó tiẹ̀ ràn yín ẹ jẹ́ kọ́ má bá tiẹ̀ lọ haba wà so pápápá ni kí wọ́n ká má sọ pé ẹ̀ ń filẹ̀ náà ó ní ìdíkà filẹ̀ bákan kọ́ má bá wù ú yọ̀pọ̀dà wù náà kò sí ní tẹ́ fẹ́ ṣe sí òbí jẹ́ pé ó pàtàkì ẹni tó bá jẹ́ ọmọ olókùú tàbí ẹ̀gbọ́n rẹ̀ tàbí ìyàwó tàbí ọkọ kí wọ́n tètè ṣe pápápá níbòmíì àwọn ọmọ tí wọ́n bá gbọ́ yé tàbí wọ́n ti parí gbogbo ẹ̀ káwọn èèyàn tó dé ẹni tí wọ́n kàn sí ni wípé ìyóhun tí wọ́n kì í Islam ẹni tó dáa jù yẹn. ẹ fún ní mike mi gbọ́. mi gbọ́. <laughs> okay. mo kàn fẹ́ bẹ́ẹ̀ sí ìpẹ́kẹ̀ ìṣìyà ìpẹ́kẹ̀ ìṣìyà alẹ́.

ká má fẹ́ lé gbàgbọ́ alẹ́kùn sọ́lá sọ́lá ok. tí wọ́n bá fẹ́ ṣe èèyàn tó kù bá kú monday ọ̀sọ̀ díjọ jimá nìyẹn. àwọn èèyàn tó bá wà ń lẹ̀ yìí àwọn èèyàn tó bá tiẹ̀ múnu sáà tiẹ̀ nù ń kọ́ ọmọ sí lọ. kí gbogbo èèyàn ni wọ́n ṣe jẹ̀náìsà rẹ̀ bíi ti bùnbà ọ̀rọ̀hìmọ́lá alámítẹ́wàsá tí gbogbo haramu kún àti tà àtinú ilé tí wọ́n mọ́bí tí wọ́n àwọn afáwa bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ náà kún gba ìtẹ́ ni ó ṣàlàyé bàbá ṣe jẹ́ fúnra ìbéèrè mẹ́lẹ́kẹta ni pé mọ́sídìí àtọ́ tó wà ní Jerusalem. naam mọ́sídìí al-Aqsa. ṣé àwa mùsùlùmí la lẹ́tọ̀ọ́ sí ni àbáwọn kiriyó. èwo náà ìwọ ni màá bì tá ló lẹ́tọ̀ọ́ sí mọ́sáàsì. now because nǹkan kan ṣẹlẹ̀ recently tí wọ́n restrict àwọn muslim pàápàá wọn ní ẹni tí ò bá wọ fifty years wọn nígbà kan ọ̀rọ̀ kírun jùmọ̀ àtìlẹ́yìn last week náà ṣẹ̀ṣẹ̀ lífi bá yẹn. orí burúkú ní bá wọn jà pẹ̀lú ògùn ọlọ́run bá ọlọ́run ó bá kó orí burúkú yẹn kúrò ṣọlọ àti pé àwa mùsùlùmí ń kọ́lẹ̀. salamu aleykum. wa aleykum asalaam tí láyé ọlọ́kùnmá. mo fẹ́ béèrè pé ṣé pákó wà nínú nǹkan tá a máa ń fi sin òkú. kò sí kò sí ṣùgbọ́n ó di wàhálà alọ́sìnkú ah, kan wọ́n kó pákó wa mo ní àá. Ah, ah, mayami murtala adédokun a ti yanjú eléyìí ti a ti yanjú eléyìí pẹ̀lú yín ní agége wọn ní ara àwọn olùpakó ń tà wọn nínú àwọn àfáà tí wọn wà ń bẹ ni ṣé bá ṣe wá fòkú lẹ̀ di ẹran ni ṣé ìyún lẹ́sọ̀ ni àbí ẹ̀ múnú sùsù wa pé bá ṣe fún létà wọn bá pè ní wọn ní gbogbo tíra làwọn ti kó síwájú yìí o àwọn òòrí ń tọ́jọ́ mọ́ táwọn sọ yẹn ń bẹ̀ kódà kámù jẹ́ náà yìí sheikh muhammad nasiru alibani tá à ń sọ gan ọwọ́ àwọn wájú àwọn ní ìtẹ̀lé rọ̀rọ̀ sọ ọkàn dákẹ́ bọ́lá ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú yìí. torí yàní nǹkan náà yóò mẹ́lẹ̀ bí láyé wàlá yóò mẹ́lẹ̀ àkàrà fọlẹ̀ yọkùlọ̀ xayira ọ̀lẹ́ yẹ sùn yóò fẹ́ fa ká sọ àwọn òkò kan yìí pé ṣé wọ́n gbọ́ kéwú yé ṣá torí gbogbo ẹ̀ lọ́wọ́ àwọn àdẹ̀ṣẹ̀ òdo àṣẹ́mù tó fi ọ̀rọ̀ bí ẹ̀ tó ní àf wọn ni ó kè gbàtà bá ráàyè àwọn àyẹn jù sílẹ̀ but nínú wa tá a bá lọ sọ̀hún gbà mí a máa ń dúró lé pé rárá àwọn ọ̀fẹ́ gbogbo ilé àfẹ́ wí àfẹ́ pákó àfẹ́ nǹkan àfẹ́ gbogbo ẹ̀ just yẹpẹ nìkan ordinarily wọ́n dẹ̀ ń gbà but tó bá ti jẹ́ pé àwọn ni wọ́n participate inú rẹ̀ o àwọn lè gbà. ló fi jẹ́ pé a gbọ́dọ̀ ìgbìyànjú wa lórí ọ̀rọ̀ tẹ́ ká má gbàgbé àlùbáríkàdà so kàṣẹ mẹ́tì àwọn èèyàn létí ibi tá a bá dé owó lóyìn need so ilé ìgbẹ̀yìn gbogbo wa náà nìyẹn adẹ́gbọ́dọ̀ mójútó adẹ́gbọ́dọ̀ ní ètò jẹ́ wípé ọkàn balẹ̀ sí wípé tiwa lélẹ́yìí tó yẹ pé kò ní sí àwọn ìdè ìdè ìdè ìdè oríṣiríṣi tàgbọ́ yóò tí ó rí bákan náà. naam tí èèyàn bá wà ní ibi tó ti ṣerú kan bẹ́ẹ̀ wọ́n ṣe mí ní àlákínà àríbùkún kankan ṣé kí èèyàn ń sún sẹ́yìn ló dáa ni àbí báwo. kéèyàn ṣe wá sí fún ọ bẹ́ẹ̀ níbẹ̀ ṣe ń sùn. àwọn pípọ̀ yìí pọ̀ jù wá lọ wọ́n wọ́n bẹ̀rẹ̀ ó depend ó depend. torí because a lọ sí a lọ sìnkú kan ní èkó bẹ́ẹ̀ island Ìkòyí làṣẹ kan wọ́n pọ̀ jù wá lọ kí lọ́la wọn bá rí lakini akitara nas la yẹlẹmọ lakini akitara nas lè lè hakikari hóòlù. لكن لكن أكثر الناس لا يعقلون aha so wọ́n ti ń ṣe fìrìnrìn wọn èyí jẹ́ ti ń ṣe inú dẹ̀ ń olúkálukú ah afáàkàlà sọ́rọ̀ ní pé sheik ṣé bá a ṣe máa wò wọ́n ràn ní ah gbólóhùn tó sọ yẹn mo bá gba máìkì ẹ tẹ ẹ̀jẹ̀ àkọ́kọ́ bo òkú yìí ná gbogbo ń tá a bá sọ àwa bò tán gbà ṣe gbogbo ń tá a ṣe tán àṣẹ tó wá ṣe àwọn wá sí i àwọn kọ̀ọ̀kan kan tí wọ́n wà ń bẹ̀ àtà àwọn kòfàr tí wọ́n wà ń bẹ̀ sọ pé ẹ̀ẹ́n so Islam ti ní ètò gbogbo bí wọ́n ṣe ṣe gbogbo kínní yìí ó ti ní àwọn béèrè pé ṣé ìjọ wo ni ti ń ṣe born again lẹ́yìn ní nínú mùsùlùmí ní bẹ́ẹ̀ ni born again ni bọ̀dọ̀ ó kọ́ tá a máa ń pè ní sàlàfíà hmm, àwọn ni born again èèyàn ló yí pé àwọn òbí wa o àtẹ̀lé táwọn àbá ń ṣe àwọn àtidàtúnbí àwọn tá à ń tẹ̀lé ni òjíṣẹ́ lásàásàlá àwọn sàábé àwọn tàbí tàbí tàbí àwọn dẹ̀ wọ́n dẹ̀ láìkí nǹkan because fífi nǹkan lọ́lẹ̀ bó ṣe rí nǹkan ni ó mú àtúnṣe wá marriage take place ọ̀rọ̀ just few minutes lásán ẹni tó béèrè ọ̀rọ̀ tó yẹn jújù bẹ́ẹ̀ ṣe mùsùlùmí màsíyà ó ní ọkọ òun ìyàwó méjì ló fẹ́ ìyáálé òun ni mùsùlùmí òun èṣe mùsùlùmí tóun èyí tẹ́ ẹ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe sọ yìí ẹ̀sìn dẹ̀ ń wù òun ṣe mo ní nígbà tó wá ti gbọ́ bá a ṣe sọ yìí má kù sórí ní tó wà lórí rẹ̀ yìí o ó tètè ó lóun gba ẹ̀sìn bọ́tò òun ò ní fẹ́ gba ibi tọkọ òun àti tìyáálé òun torí pé wọ́n ti kà fún gbogbo gbogbo tí wọ́n ń ṣe ilé àwò làwọn náà ń bá wọn kò sí tí wọn ò ṣe tán ó ní òun lòun wá kọ́ra òun rò pé ah, ṣé ẹ̀sìn náà lélẹ̀ ta wọ́n tàṣítọ́lá wọ́n di kúdúrú wọ́n ti kò sí ó ní kò sí tí wọ́n ṣe mo ní Islam ò lọ sí gbogbo wọn yẹn o o gbọ́dọ̀ separate ní táwọn mùsùlùmí ṣe pẹ̀lú tí Islam jẹ́ ló fi jẹ́ pé a Muslim tí tí ó fi jáde láyé yóò máa wá mọ̀nì yóò máa wá mo rò pé ó padà wá gbà Islam alhamdulillah. mo gbọ́ yé pé kò sí à ń ṣe àdúrà ọjọ́ kẹrin ọjọ́ kẹjọ torí ìtòṣẹlẹ̀ níjọ́ eh, Wednesday. ó wà àdúrà tó wà ní àdúrà àjọ àkọ́kọ́ yẹn náà. torí ìjọ irun irun yẹn náà làdúrà tí oribi bí rẹ. wọ́n tún jẹ́ kí n máa béèrè ni pé nínú wa ni ìyàwó ẹ̀ ṣaláìsì ìjọ Wednesday yẹn so bọ̀ nínú àwọn àtàjọ ń kírun yẹn tí wọ́n mọ̀ tó máa ń pè láàfà ọ̀tá mọ lẹ́vù ẹ̀ òun ló ń ṣe gbogbo àwọn nǹkan tí ò yẹn tá a dẹ̀ ń sọ fún pé kówó lè jáde náà kówó lè jáde náà. so irú èmi yìí ń sìn wọ́n ti kóra jọ pọ̀. jọkẹjọ àbí. là bóyá jọ karùn-ún ni ká pè é. Ah, wọ́n tún ti mú karùn-ún náà mọ́. wọ́n ń ṣàdúrà lọ́wọ́lọ́wọ́ báyìí èmi kàn kọjá lára wọn mo kàn ń bọ̀ ni. Hmm, wọ́n lè challenge ẹ pé níbo ni Islam ti sọ pé ká má ṣàdúrà wàá jẹ́ kó yé wọn wípé Islam ò sọ pé ká má ṣàdúrà but kì í ṣe irú báyìí ni wọ́n ti ní ká ṣe lẹ́yìn nínú gbogbo òrùn tá a kí ó jẹ́ ọ̀ràn yẹn ni ó jẹ́ náfìlà ni wọ́n fẹ́ ká ṣàdúrà fáwọn òkú wa ló ń bí alamọ̀fúnlé. والوالدي والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات على أحياء من ولا مواد òjíṣẹ́ náà sàn sàn sọ pé síra istigfar yìí ẹni tí ó bá ṣe yóò gba commission lórí gbogbo àwọn tó dákọ̀ yìí foríjì mi àtàwọn òbí mi méjèèjì àtàwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àtàwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin àtàwọn mùsùlùmí lọ́kùnrin àtàwọn mùsùlùmí lóbìnrin àwọn tí wọ́n wà láyé nù wọn àtàwọn tí wọ́n ti lọ ẹ̀rí pé ọgbọ́lọ́ nǹkan ilẹ̀ ti kún ilẹ̀ ti kún bó so irú nǹkan tí Islam ó fi gbogbo ẹ̀rọ wa lọ́rùn gbogbo tí wọ́n dábọ̀ra wọn lọ́rùn yẹn yàtọ̀ sí pé kò sínú ẹ̀sìn ọlọ́run nígbà. ẹni tó jẹ́ bàbá àdínní mọ́ṣáláṣí yẹn. bẹ́ẹ̀ni bàbá àdínní. mọ́ṣáláṣí òun ìyàwó ẹ̀ ṣe láìsí. but bàbá ti gbọ́ yé dé level kan. but n tí ò ṣe kò ṣe òde ó lẹ́nu náà ó nira láti jẹ lọ́dọ̀ tiwọn wípé kọ́ máa ṣe. ntẹ́yẹn lò ó ní mà no no bá ṣe lo language yẹn ni mo ni mo ń rí fásitì. náà mo ó yé mi ntẹ́yẹn lò ó ní mà ó làgbọ́yé masalala èèyàn ní malaria ṣáwọn pé torí bá a ṣe jẹ́ ló ń jẹ́ ká máa fojú di malaria tó bá jẹ́ pé ta ni ẹni tó bá ní malaria kí ni wọ́n máa ń ṣe fún wọ́n wọ́n ṣe kí ni wọ́n quarantine ẹ̀ ni wọ́n wá fún un lóògùn dókítà wá fún un lóògùn tó jẹ́ pé ó kápá rẹ̀ ó wá gbé e sílé ó wá ń sá oògùn yẹn àjẹbí ìdánì ọ wá ní malaria so mọ tó ń ṣe ẹni tó lágbọ́yé lẹni tó mú un tó gbọ́yé yẹn tó mú lò ẹni tí ò mú lò kò gbọ́yé. so n tí ìkọlára ọmọ ìyá wa sọ jẹ́ sí pé ok wọ́n làwọn ti sọ fún chief mọ́mú gbogbo àdúgbò. bẹ́ẹ̀ni. ni pé ìjọ kẹjọ but brother yẹn wá sọ pé tó bá ti jẹ́ pé ìjọ kẹjọ ó ti dàbí tiwọn. bẹ́ẹ̀ni. wọ́n dẹ̀ sọ pé òkè kọ́kọ́ ṣàdúrà bíi pé ojú tí wọ́n fi ń wò ni pé kọ́kọ́ wọlé lọ kọ́ ṣàdúrà fún àwọn tí wọ́n ń kẹ́dùn ojú tí wọ́n fi ń wò nìyẹn. ọ̀nà tí bá bẹ́tà fún wọn ni tó bá fẹ́ ṣe sọ́dọ́kọ̀ ó lè ra àwọn ẹni tó pọ̀ kó pín sáwọn mọ̀sáàjìdì Quran copies of Quran àwọn lè gé tó aládùúgbò kó pín fún wọn. táwọn fẹ́ ṣe ń jẹ àbí wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n rò pé bákan wọ́n lè gbé ní tútù kí wọ́n fowó sí kí wọ́n fún àwọn aláìní àtàwọn afáàyàn náà kí wọ́n sè nílé ara wọn torí gbogbo tí wọ́n ti gbé tí wọ́n sọ ìfẹ́ bí ọ̀rọ̀ owó náà hmm. kí wọ́n fún wa a fi dùn yín nú kọ́ba adẹ́dà bá a dùn ọmọ ìyá wa tó jáde láyé náà kọ́ba dùnú kọ́ba tẹ́wọ́ gbà lẹ́rù hmm. kálá tí òfin ní fa unnecessary àkójọpọ̀ tí ṣeré àlọ́wọ́ ní bọ́dọ̀ wọ́n ṣe níjọ́ mẹ́jọ ẹ̀yin lẹ́ẹ̀ṣẹ̀ tí níjọ́ karùn-ún bẹ́ẹ̀rì delil pẹ̀lẹ́ rí wo kò sẹ́ẹ̀rí fún méjèèjì bọ̀dẹ̀ rí sàdákà ti wà wípé ká ṣe sàrà wípé with intention pé kọ́ máa bá ẹni tó ti lọ ọ̀dà wà so ntí ẹ̀rí bá wà fún ẹ̀ láàlùk fún kì í ṣe pé káwa náà rọ tiwa nígbà tí wọ́n kọ́ bẹ́ẹ̀. <laughs> àtijọ́ kẹyọ àtijọ́ karùn-ún ṣe ìbá àyẹjọ́ kẹta ìbá àyẹjọ́ náà gan. wàlẹ́kùnmọ́ sílàǹtìlá. ìbéèrè láti ọ̀dọ̀ àwọn sisters wa. naam. naam wọ́n ní ṣé ẹ̀rí wà fún wàlímátò Qur'an ṣíṣe tó bá tiẹ̀ jẹ́ pé ọmọ tí wọ́n fẹ́ ṣe wàlímà fún yìí ó ti kẹ́kọ̀ọ́ Qur'an yẹn dáadáa. tí wọ́n rọ ọmọ ní haflatu takhrij bíi eh, àjọ̀dún pé ó ṣe marhala kan tán àwọn afáwà tí wọ́n ń ṣe rẹpẹtẹ tí wọ́n fi ń lọ́lẹ̀ wọ́n dẹ̀ ń sọ pé ó ń ṣe sábàbí pé àwọn tí wọn ò kéwú tí wọn ò dẹ̀ mọ rírì rẹ̀ kí wọ́n fọmọ sílé kéwú. yáni tí irú masala báyìí yàní maslahatu rajiha tó bá yẹ pé wọ́n kọ yẹn jú wọ́n fẹ́ fi pàkíyèsí àwọn ẹ̀sìn. jazakumullahu khairan. ìbéèrè kejì wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tó ṣe wípé ìyá ọmọ kan fẹ́ jáde ńlé so ọmọ rẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní sunkún so mo rò pé ìjáde yẹn sá pàtàkì fún un débi pé ó ní láti fi ọmọ yìí kalẹ̀ sílé ó jáde lọ. ìyá ìyá jáde bẹ́ẹ̀ ni. pẹ̀lú àṣẹ ọkọ. ihun tí ẹ wá ṣàlàyé yẹn sí mi mm. so wọ́n ní àyíṣà jáde ọmọ yẹn ó fi ọmọ yẹn lẹ̀ ní ọmọ ní tó ń sunkún bẹ́ẹ̀ so wọ́n ní ó jáde yẹn ó wá ní accident so àwọn kan wá ń sọ wípé ọmọ rẹ̀ yẹn ti rí ní tó fẹ́ ṣẹlẹ̀ ń ta ló ṣe ń sunkún pé kí ọmọ lọ so pé ṣé irú ọ̀rọ̀ báyìí kí ni kí ni ẹ sọ fún wa lórí ẹ. sọmọ ló ló ń tiri ń tó tẹlẹ. rárá àwọn èèyàn náà sọ bẹ́ẹ̀. yorùbá níjẹba wọn ní lọ́wọ́ lórí tiri. Yarbawa. Yarbawa. <laughs> ọlọ́run jẹ́ káwọn ní ìtọ́jú. ìbéèrè mi lórí ọ̀rọ̀ à ń sọ̀rọ̀ pọ̀ náà ni. ẹ sọ̀rọ̀ sókè. ìbéèrè mi lórí ọ̀rọ̀ ìrun sísopọ̀ náà ni. lórí lọ. ọ̀rọ̀ ìrun sísopọ̀. sísopọ̀ náà. náà gẹ́gẹ́ bí ìkan náà ọmọ ìyá ṣe sọ lẹ́ẹ̀kan. ó máa ń wáyé pé tá a bá ń bọ̀ láti ibi iṣẹ́. ó dùn ọ̀fun máa mú wa. fire right. Hmm. so ìgbàláyè wà fún yàn láti jo irun yẹn pọ̀ as in for example a ti mọ̀ pé after five ló fẹ́ kú lẹ́kọ̀ọ́ ó dẹ̀ ń bọ̀ wá sí ẹgbẹ́dá. after five. naam láti bo. láti Lagos Island. láti Lagos Island. Mm. èyàn lè dé èyàn lè dé ẹgbẹ́dá by seven by Margaret <laughs> na nine. Ah, èmi rò pé téèyàn bá ń lọ láti bí lọ sí ọ̀hún yẹn ló máa ń fa wàhálà ni because níbi mọ́bù níbi mọ́bù after one thousand and four yẹn kẹ́yìn tó bọ́ sí lẹ́kì yẹn subhanallah subhanallah <laughs> a lo four good hours mẹ́rin mo sọ fún ọmọ ya yẹn pé ọlọ́mọ tún jẹ́ ń bá ọwọ́ aróòdè báyìí mọ́ the whole day I can waste ẹ̀ fún kíní yẹn mo ní

wọ́n tún wá gbé fóònù àsìkò yẹn ìmọ̀ kí fi pink tàbí kí wọ́n fi gbọ́ orin tó jẹ́ yí wọ́n tún dá ọ̀ràn mọ́ ọ̀ràn ẹni tínú rẹ̀ tó tó kó ṣúgà mi sọ ma pé jẹ̀díjẹ̀dí ni eléyìí bọ́ọ̀lù wọn ti jẹ́ gan. ó máa ń wáyé pé láwọn gbà mí ṣe wùdú ní kí n tó kúrò láìland. ọmọ kí. máa ń ṣe wùdú àti máa ń ṣàlọ́lá kí n tó kúrò lẹ́kọ̀ọ́. náà tọ́lọ́ máa kára pé kí mọ́gùrù yẹn bá nínú mọ́tò. pé tí mọ́gùrù bá ka ẹnu mọ́nu mọ́tò kí ni kò ṣe. so ìgbà míì máa ń kí. náà ṣóye but ìgbà míì ìròyìn ìròyìn máa ń wá dúró ṣeéṣe kó jẹ́ kó sẹ́gbẹ́ báyìí pátá ló wọ̀. kí lọ́kàn pẹ̀lú ẹ̀. àbí ẹni tó wà wájú ẹ̀ irun gan irun orí ẹ̀ ń fẹ́ sí ẹ lára. àwọn mọ̀sájìdì pọ̀ lẹ́kọ̀ọ́ kan tó yẹ pé wàá rírun nǹkan báyìí. òdodo nìyẹn. so so now èèyàn lè kírun ẹ bẹ́ẹ̀ now hmm. then secondly hmm. ó máa ń wáyé pé ọ̀rọ̀ ibi ìsọ́tà bẹ́ẹ̀ èèyàn lè ní ṣíṣe bí ọ̀rọ̀ family meeting whatever but ó máa dé njọ́ yẹn bẹ́ẹ̀ tó bá kádàrá pé zur and afri ó ka ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣé èèyàn á kí kọ́sì ẹ̀ náà ni bẹ́ẹ̀ pẹ̀lú ọ̀gbọ́n náà ìjọba fún mi náà ọ̀yọ́. Nah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh mo fẹ́ béèrè lórí mo fẹ́ clarification ni lára àwọn kan tí mo gbọ́yé òun ni pé tí ó wà popular òun ni pé lópin ìgbà tí ẹni tó jẹ́ òrìnrìn àjò tó bá ti lò ju ọjọ́ mẹ́ta lọ àmì consider as ẹni tá a lè ọ̀nà as guest mọ̀. bẹ́ẹ̀ni. pẹ̀lú eléyìí àgbọ́yé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mú wa ni pé lópin ìgbà yẹn ẹni yẹn gan kò wà mandatory fún pé kó máa kí kọ́ọ̀sì jù bẹ́ẹ̀ lọ. ah ọ̀yà ọ̀yà pàṣẹra wọn. so eh. ara nǹkan tí yóò. bẹ́ẹ̀ ni àtàmọ́ máa tàmọ́. mo tún wá wò ó pé eh. ọ̀pọ̀lọpọ̀ ọgbà wọn lójíṣẹ́ ọlọ́run sáà sílá ó máa ń lo ju ọjọ́ báyìí lọ. bẹ́ẹ̀ ni àwọn nǹkan tá a máa ń gbọ́ lórí. àwọn tàbí náà lọ sólú ẹ̀ àwọn tàbí náà lò ó bámbá ẹ̀ lọ. àwọn àgbọ́yé tá a máa ń gbọ́ lórí àbá àwọn àlàyé tó máa ń tẹ̀lé o ní pé torí pé wọ́n ní mindset láti lẹ̀ pé àwọn máa lò ju ọjọ́ mẹ́ta yẹn lọ ni. Hmm? tó bá jẹ́ pé ó rí bẹ́ẹ̀ ni nafsu bá wá kórokó lórí rẹ̀ mọ́tàbù wa mọ́tàbù imam malik náà ní ipe kò gbọ́dọ̀ jújú yọ mẹ́rin lọ ah, but eh, ẹ̀rí tó wá ọ̀tàkù position yẹn tẹ́rì balẹ̀ tó wá nafsu la máa tẹ̀lé. omi pé wẹ́dà èèyàn ti ní ní mind pé mo fẹ́ lo a month two months lópin ìgbà tí bẹ̀yàn òun ṣe bí tíyàn fẹ́ gbé tó fẹ́ stay. rárá kì í ṣe pé lópin ìgbà tó bá ti jẹ́ pé wíwà tó wà ń bẹ̀ yẹn arìnrìn àjò ni tó bá ti decide pé mo fẹ́ wà níbí for some time kò ní kíkọ́ sùn wọn kó bá jẹ́ pé ìjọ tó débẹ̀ yẹn gan ló decide yẹn kò ní kíkọ́ sùn tó ti yé báyìí àhàbọ̀ ó débẹ̀ ìṣiṣẹ́ kan ló bá lọ ló bá lọ bóyá lónìí ni bóyá lọ́la ni ó bọ̀ sí títí títí nígbà tó bá wá wá rẹ pé lẹ́yìn maybe two weeks or so wọ́n sọ ah bí nǹkan ṣe ń lọ yìí o. màá kúkú mú sùúrù bí kí n yanjú nǹkan yìí ná nígbà tó bá ti take decision ẹ̀gbọ́n ní kíkà sùn. Assalamu alaikum warahmatullah. Batun maganan sallah da ba'an Allah nan ya yi ne. Maganan sallah. An ce kaman mutum yana yin sallah duk da sutura a gaban shi idan mace ta wuce ba baliga kaman sallan baya ko kuma bakin karya haka eh, in ba sutura to shi ne nake so danganta shi da maganan da shi wannan ba Allah ke tambaya kamar misali cikin mota mace tana gaban ka sai kuma wata tana bayan ka ba wucewa zama ta rike sai ku lafi a ikwe gbà tí obìnrin arìn tí ò múra dáadáa ọ wà wájú èèyàn èèyàn dẹ̀ fẹ́ nígbà tó jẹ́ wípé téèyàn ò bá lo sutura tóbìnrin tó ti bàlágà bá kọjá wájú èèyàn tàbájá dúdú ìrún bàjẹ́ ṣé nísìnyí tóbìnrin kan wá wà níwájú èèyàn yìí ṣé kò bàrún jẹ́ àwa ni a tó ń kọjá ni wọ́n sọ wọn sọ pé tó kàn wà wájú So, tó fowájú kọjá ni wọn sọ ah. ọgọ́rùn-ún táǹkì gan nínú àwọn masajid eh, oríṣiríṣi lókun lókun torí masajid gbangba ni ibi tó ń dẹ́n ti ń kírun bí sutura tó wà wájú àìmọye اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد aago mẹ́wàá o kọ́lọ́n ó ṣe ń rọrùn fún wa torí dáwà pé azan la fẹ́ bọ́ sí báyìí tó bọ́ torí pé àwọn èèyàn ò tètè dé la fi wò yí pé kọ́mọ́dé pé àwọn tí wọ́n miss out wọ́n pọ̀ ju àwọn tí wọ́n gẹ̀ẹ́tì ẹ lọ. sàmúlẹ̀ kàntàlá. aleykum salaam wa rahmatulah.